ìyá ọ̀run à ń jẹ. àyàn fojú ọ̀run o. ìyá ọ̀run à ń jẹ. ọ̀run bí pẹ́. ó ìyá ọ̀run. báwo lo ṣe lo ilé ayé rẹ báwo lo ṣe lù sí. ẹ ṣe ìyá ọ̀run nítòótọ́ ilé ayé mi dùn ó sì lòyìn mo bá olólùfẹ́ pàdé mo bí ọmọ mẹ́ta ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé mi ò ní àǹfààní láti pẹ́ jù báyìí lọ ìyá ọ̀run inú mi ìbá dùn tẹ́ ẹ bá lè fún mi ní àǹfààní láti padà sí òde ayé kí n lè parí iṣẹ́ mi. ó lọ ní sùúrù nítorí pé ọ̀run gbèjà òun ló kàn án torí pé agbára tá a gbé fún ọ òun la fẹ́ gbé fún ọ̀run gbèjà láti lọ lò jẹ́jẹ́ ní òde ayé. ẹ ṣeun ìyá ọ̀run inú mi dùn ara mi yá ẹ ṣeun mo dúpẹ́ o. ìyá ọ̀run o ìgbà wo ni màá lọ sí òde ayé. ó lọ ní sùúrù nítorí ọ̀rùn bánkẹ́ òun ni yóò kàn tí ọ̀nà gbáradì fún òde ayé. ìyá ọ̀run ẹ ṣe gan ni inú mi dùn bẹ́ẹ̀ sì ni ayọ̀ mi kún ńlọ lè gbáradì títí di ìgbà náà. fún ìdí èyí mo dá ní àbá pé ká mú ìpàdé wa sí òpin àyànfẹ́ ọ̀run o. yóò máa jẹ́. àyànfọ́jú ọ̀run o. yóò máa jẹ́. àyànfọ́jú ọ̀run o. yóò máa jẹ́. tó láti jọ bí kò fẹ́ràn wa láì má wò mú e ra ẹ̀ bẹ́ẹ̀ mi ní sí yóò tá ti nà gan lọ́ọ̀ mo promise ọ lọ́wọ́ wà lọ́ọ̀ mi má kọ̀ wọ́n pé mo ń wọ ògbélé yìí sórí nítorí ọ̀hún sars mo ṣe ń wọlé mi ò fẹ́ kọ́ ọ̀hún sars gbé mi jọ ọtí ẹ fẹ́ mi jọ. mi ò ráyè ògbó nọ́sẹ̀sì. fẹ́mi jọ olórí burúkú ni ẹ ẹni tó bá ti rú ẹ náà wá ti mọ̀ pé lórí burúkú ni ẹ o ah, ah, tóòsì mo tún fẹ́ máa tóòsì tọ̀rẹ́ mi tún fẹ́ máa jẹ ṣáà méjì papọ̀ abútíjà wèrè rí ni. yàgò nǹkan ah, ṣé ẹ ṣe èrè. náà kúyẹ̀ ti dà. wọ́n pè é sọ̀rọ̀ ṣé lórí burúkú ni mo ti mọ̀ nítorí kéré olórí olórí burúkú èmi la èmi la tiẹ ẹgbà ẹgbà tiẹ tiẹ tiẹ.

a tiẹ̀ di dówèrè. mẹlẹ́ngẹ̀ mẹlẹ́ngẹ̀. afa na bíbí afa kí ló ṣẹlẹ̀. mo gbé má dùn àyẹ kí ni gbogbo àwọn ọmọ àdúgbò kí náà ṣe fún ẹ náà tó yẹ pé gbogbo wọn ló fẹ́ bà tètè kì ẹ ṣọ̀gbọ́n ti kọ́ni sẹ́mi náà rí o tún wá máa wọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ sí ní embarrass mi kí ni stress ẹ. ẹ máa gbà mí kẹ ẹ lábúrò small jipun èmi ló ń bá sọ̀rọ̀ báyìí tí o mọ kí bàbá mi lónìí lè ló kọ̀ọ̀kan wá bí to ń bá mi sọ̀kọ̀ what is this. torí bàbá ẹ lónìí lè sìn ló fẹ́ di ogún bàbá ẹ̀ láì tí ì kú bàbá ẹ̀ àbí kò sí wàhálà <laughs> wàá ríran wò lọ́sọ̀ yìí máa jọ ẹ́ lójú. ẹ wà búrò jẹ plum <laughs> ẹ gbà mí kẹ ọdẹ ẹ wá bìjà o fẹ́ kí ní sẹ́mi lára ṣé o mọ̀ mi ṣá èmi go oògùn fúnra mi ọdẹ oṣù. oògùn kọ́ lèmi fẹ́ sí ẹ lára o sórí gbéwà tí ẹ ti ta wéré pè ni mo fẹ́ sí ẹ lára tó bá dẹ̀ rẹ̀ po ara yún ẹ tó fi máa kú. Ah, ìwọ báyìí máa fẹ́ wèrè pé sí mi lára ah, dúró ó máa ń jọ pé wèrè ló fẹ́ sí mi lára kẹ olórí mú olórí mú kó mú padà kú mú padà kú. ah bọ́ọ̀ ìmọ̀ bọ́ ṣe ń display madness. dá wèrè pé sọmọ láńlọ́ọ̀dù mi lára nù yín. àwa kọ́ mà. Ah, ẹ̀yin kọ́ mo dé hospital báyìí nígbà tí mo máa rí ọmọ yẹn níṣẹ́ ni gbogbo ara ẹ̀ lé kókókókó báyìí. Ah, Bíọ́lá àwọn ọmọ tí kì í ṣe wípé mi ni mo bí wọn gbogbo wọn wọ́n kúnlẹ̀ ìwọ ò kúnlẹ̀ tí ẹ bá wá jẹ́wọ́ máa ní kí ọlọ́pàá kó wá kó ẹ̀yin méjèèjì ń bì. ta ni ta ni nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta Bíọ́lá ni <laughs> mo mọ mo mọ wípé ohun gbogbo kì í ṣe lára alábàámu ẹ̀ mo mọ kó wọn náà lọ máa dàbí rèé sọmọ yẹn lára kí ni ah, ah, ah. tẹ́lifẹ̀ lẹ̀. Eh, eh kẹ́mi fẹ́ wẹ̀ fẹ́ fún mi lẹ̀ kẹ́mi fẹ́ sílẹ̀ kí kí ni tí bá tí bá tí bá fọwọ́ di gbà yín létí kí ló dé ìtọ́nà wẹ̀ mi fámìlì yìí wà. ọlọ́run mi bó ah! ah! mo ti ṣàgbá kó ibo mo ti ṣàgbá kó ọmọ báyìí ah, tèmi bá mi tí bàbá máa wá kọ́kọ́ má máa wá wá kú wá mo wá wá kú wá mo rí rí kú rí ọlọ́run gbogbo system tó máa ń lò kò séyìí tí mi mọ̀ tó bá ti di pọ̀rọ̀ lówó dé báyìí máa ṣojú bákan bákan bákan kí nìkan tó fẹ́ ẹ̀dùn lórí ẹ̀. dádì bíọ́lá ọ̀rọ̀ owó kọ́ lọ̀rọ̀ tèmi fẹ́ bá yín sọ o ọ̀rọ̀ owó kọ́ ló wà lẹ́yìn rárá rárá ọ̀rọ̀ bíọ́lá ni ọ̀rọ̀ biola ti sún mi ládùúgbò yìí wọ́n ti sọ mí lẹ́nu bí ò bá ṣàyàn lọ́bẹ̀ lẹ́nu á gèèyàn jẹ lọ́la bí ò gèèyàn jẹ á gúnyàn lọ́bẹ̀ bí ò gúnyàn lọ́bẹ̀ kò sí kò tó lè ṣe fún yàn á gé wọn já ṣe oríṣiríṣi á fà láṣọ ya nígboro bí bíọ́dá tèmi àti bíọ́lá bá jọ wà nínú ilé báyìí bí ẹni pé mi nìkan ni mo wà nínú ilé ni bíọ́lá ò ní sàn kankan báyìí kò ní bá mi sọ̀rọ̀ kí tún máa bá bíọ́lá sọ̀rọ̀ báyìí kò ní dá sí kò ní sọ̀rọ̀ á kàn tilẹ̀kùn mọ́ ní ṣáá ṣọ́mọ nìyẹn dáàdì bíọ́lá ṣọ́mọ nìyẹn ọ̀rọ̀ bíọ́lá ti sú mi o mi ò délẹ̀ gbogbo bó ṣe wá ń ṣe yẹn wá ń wo ẹ̀ dá sí ẹ̀ ń ṣe bí ẹni pọ́rọ̀ yóò kàn yín ṣóbìnrin nìkan ló máa ń ní wàhálà lórí ọmọ ni ṣé kò yẹ kó kan ẹ̀yin náà ni ẹ ti wá ní kọ̀ọ̀kan tẹ fẹ́ bá mi sọ sí ṣé Bíọ́lá fẹ́ pa mí ni ìyẹn tó wá tó tí n bá rán Bíọ́lá lọ́jà pé kò lọ ra nǹkan ẹyọ kan wá ó máa jí kan mọ́ tí ò bá tún ran lọ́jà tó mú nǹkan méjì kóra méjì á jí kan mọ́ á jẹ́ mẹ́ta ó lè Bíọ́lá ti wá gbóná dádì Bíọ́lá. ẹ ẹ sórí bí wọn ṣe máa mú nǹkan tí ọtọọtọ nǹkan tó yẹ kó mú bíntín báyìí tó bá máa mú báyìí ló máa dì mú kúkúkúkúkú tóbi jẹ́ kí n kó sọ kí n kò fọ Yorùbá bọ̀ wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ dúdú òyà àbúṣọ ọmọ búburú òyà lùpá farabalẹ̀ sọ pé gbogbo yín sọ̀rọ̀ tẹ̀mí sọ̀rọ̀ oh. ìyájọ́ tèmi lèmi fi wù ẹ̀ gbogbo yín sọ̀rọ̀ yẹn tèmi lọ́ba mi sọ̀rọ̀ yẹn nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ mo sọ ṣé bọ́ọ̀mọ̀ mi ni tábà bíbọn tó bá lọ dárìndínlẹ́kọ̀ọ́ tọkọ lọ chance ẹ tí tó fẹ́ ọ́ọ̀lù tó kọ́ ṣe bí dọ̀dọ̀yọ̀ káwọn kò máa dúpẹ́ pé ọmọdé yóò rìn dì ah. ah. ọmọ ya ọmọ tó rìn dì ní ọbọ àwọn gan ọmọ yẹn kí wọ́n máa tì mọ́lé ni sọ ọmọ tó wá ń ṣe nǹkan tó ń ṣe yìí tó wá ń wò pé à ń wò bí nǹkan náà fọ́ múnú ẹ̀ o nǹkan tó fẹ́ kó mọ̀ ní wípé fọlọ́ bá bẹ̀ àbọ̀ mi èmi náà àbá sọ̀rọ̀ so tó bá dẹ̀ fẹ́ lẹ́ẹ̀nì èèyàn tó bá fẹ́ kí èèyàn lẹ́ẹ̀nì látara ẹ̀ àti tó bá fẹ́ kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ó ní ìdíwé tó bá fi máa gbọ́rọ̀ yẹn lẹ́fọ̀ mọ̀ pọ̀ mọ́ ẹ̀ sọ̀kóbìnrin ìwà àtẹ̀rẹ̀ tó máa wà ní èmi òun fi bẹ́ẹ̀ sí ilé abóyẹ sí ó máa ń sì tẹ̀ náà kọ́ fẹ́kọ̀ọ́ wa mọ̀ kíní kan sórí wọ́n ní tí ọmọ ò bá jọ ṣòkòtò àjọ kìtì pa ìwọ ń jalè ìṣòwò náà ewu wọn náà fẹ́ wọn kékeré. èmi èmi ń jalè ní kékeré èmi ò jalè rí lọ́jọ́ tí ìyá mi àti bàbá mi ti bí mi jalè ọlọ́run ò jẹ́. ojúṣe ẹ̀wọ̀n ìbéèrè ò fàjà mo béèrè ni àwọn ẹ̀dín náà jálẹ̀ kékeré ó ti tán gbogbo nǹkan tí o ṣáà máa ń mu kíkan kíkan kíkan kí ló mu kí ló mu kíkan kíkan. ẹ wá nǹkan ṣe sí i tẹ́ bá fẹ́ kí n bá yín pa pátápátá tí Bíọ́lá bá fẹ́ kí n pa òun pátápátá ajá hmm. kébì kó omi lé fún Bíọ́lá àbí kó kó fún mi. kò ní kó mi fẹ́ nìkan ṣó ti gbọ́ fúnra ọba àbẹ ẹni kó mi kó mi. Um, ọ̀rẹ́ mi kí nìkan tí a fẹ́ rà fún ọmọ tó bímọ yìí because èmi ti rò rò rò rò èmi ò rí irun o dẹ̀ mọ̀ wípé àbúrò méjì péré lèmi ní wọn tí ì bímọ ìwọ ló ní àbúrò rẹpẹtẹ àbúrò fourteen ah, ah. àwọn ètò ti bímọ wà nínú ẹ kí lè ra ń gbà yẹn. <laughs> kí wàá pè túmọ̀ yẹn báyìí <laughs> anyway èmi náà ti ń rò náà àwọn nǹkan tá a dè lè rà pọ̀ a lè ra bíi dappers. sẹ́ẹ̀tọ̀ fi dà a lè ra. tọ́mọ̀ ìtàwá débẹ̀ àwọn ará ìtàwọn bóyá àwọn ló máa lọ́ra yẹn o because èmi ò mọ èmi lè mọ ọ̀pá gbogbo kíní yẹn. ìyẹn ò le eh. ó easy bàjẹ́ ah, but ọmọ tó bímọ náà ọ̀rọ̀ náà ó ń ṣe mí bákanbákan ó ní bákanbákan lára mi ọmọ sixteen years tó tún ní ọlọ́run báwo ló ṣe gbára dúró fọkùnrin tọkùnrin fi wọlé sí lára tó wá di pé ọmọ tó tó yẹn ń jáde lára ẹ̀. àwọn ọmọ ọ̀sìn gbogbo ẹ ti fọ́pọ̀ àfi bí ẹ̀wà gan-an ah. mo rántí ìgbà títí wa ó bọ́n mọ̀ọ́kì tí popsi mi bá rí mi pẹ̀lú ọkùnrin báyìí ìgbé àfẹwé máa ti fò dànù hàn bí mi dá. ṣé bí wọ́n tiẹ̀ sì máa dúró kí popsi tiẹ̀ kó rí ẹ pẹ̀lú ọkùnrin wọn ò bí ìyá mi dá kí popsi mi rí mi pẹ̀lú ọkùnrin ah. ikú ni fún mi. Ah, ìyẹn tún lè o. àníṣe ìwọ̀n máa ń jẹ́ kó yí àwa pẹ̀lú bó ṣe máa ń kó sí wa lọ́pọ̀lọ́ gbà yẹn ni pé ikú lọkùnrin tó tó bá ti rí wọn kó yá máa sá. Ah. débi pé tó ọkùnrin bá fọ ọkọ ẹ̀ lásán báyìí ayé yóò ti bàjẹ́. fún ẹ̀yin ti pọ̀ dùn gbà yẹn. ọ̀ bí wàá dà àwọn ọmọ ọ̀sìn ká fi sẹ́nu ká dákẹ́ yìí nípa àtàwọn ọmọ yẹn kí wọ́n ṣàmáwò wọ́n rọ̀ ọ́n. Bíọ́lá bá ṣe máa ma sọ sọ sọ sọ sọ gbogbo ẹ̀ náà tó máa dá di yẹn tó kí ló máa ń ṣe yan I don't understand kò yé mi kí lè máa jó kó lè máa jà kí gbogbo ayé yìí kó máa dàrú kó máa dájú kó tiẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ò tiẹ̀ fìbí kankan yé mi láì ṣe sadist tábà tún ní ká pè é fún a kò ọ̀ra sọ̀rọ̀ yẹn bí ẹni pé ìgbà náà máa ṣe mí bíi kí n jalè kan náà kúkọ̀ tiẹ̀ sọ tinú ẹ̀ kúkọ̀ tiẹ̀ sọ̀rọ̀ síta ká tiẹ̀ mọ́ tinú ẹ̀ ìmọ̀ kò dákẹ́ ṣá láì ṣe sadist kò yé mi ah. mo ń bọ̀ nù jẹ́ ń pè kó tiẹ̀ wá dá séyìí tá a sọ. Bíọ́lá Bíọ́lá Bíọ́lá wà. à ń sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn náà lè fẹ́ kó bá wa dà sí. dìde náà. ìjọba jókòó tì wọ́n wọ́n ti kẹ̀kẹ́ yọ̀ọ́ nínú àwa méjì àti kíní fóònù pẹ̀lú eré ètò gbèsàgbárí ta ló love jù. ǹkẹ́ o mọ̀ pé mo love ẹ̀ mo dé love ẹ̀ méjèèjì. Hmm, sàkámàjẹ. ó fẹ́ máa gbé wa mọ́ra ni. ó love wa because tó bá love wa ni wàá máa bá wa ṣeré ní gbogbo gbà wàá máa bá wa sọ̀rọ̀ ní gbogbo gbà kí ló dé ìwọ nìkan wàá kọ́ máa wà mú dígà kiri inú wàá máa dá wà wàá máa dá ṣe wàá máa dá ìwọ àti kéré yìí five and six ni kò sí nǹkan kan tó lè yà ẹ́ bó wà lu yàrá náà bóyá máa gbé sétí ni kí ló ṣẹlẹ̀ náà. fúnkẹ́ kò sí ìkọ̀kan tó lè separate love ti mọ̀ sí issue tó dà. irọ́ ni gbogbo nǹkan ló lè sọ kí n gbà ẹ tó sọ láti mi ò gbà. èyí tó tiẹ̀ ṣe pàtàkì ni èyí tá à ń sọ ń sìn. ọ̀rọ̀ ọmọ tó bímọ là ń sọ ò à ń wò pé kí la máa rà fún un ọmọ fèyíkẹ́ ni ọmọ kékeré tó bímọ yẹn. nǹkan ta fẹ́ rà fún. ṣé ọmọ sixteen years tó bímọ. Mm. Ah, well um, mm, máa transfer two hundred or three hundred account. well. Stop. So, máa transfer bí a two or three hundred thousand. Okay. So, gbogbo nǹkan tó bá necessary láti ṣe, kéde ṣe kò sí wàhálà a ṣe a ṣe. bọ́lọ́dúnrún mo kọ̀ wọ́n bọ̀ fẹ́ sáré ṣe kọ́. ẹ̀ẹ́ ok few minutes. ok. kókó ọbẹ̀ ni owó yẹn máa transfer sákàtì yìí mọ̀ pé ìmọ̀ tó ti máa rẹ̀ wọ̀ mọ́ mo máa ma sọ pé mi mọ tó ti rẹ̀ wọ̀ mi. ṣé ìwọ wọlé ẹ̀kọ́ yẹn pé. ṣé ìwọ wọlé ẹ̀kọ́ èmi ni mo pe emergency meeting ní àná ọ̀nàrẹ́bù agbájé ń bá mi sọ àwọn ọ̀rọ̀ kan lórí fóònù ọ̀rọ̀ yìí ò kíláàsì mi dáadáa kò tiẹ̀ yí mi rárá mo wá ní kán jẹ́ kí n pe ìpàdé pàjáwìrì kán wá sọ dáadáa so gbogbo ilé àlìgbọ́n. now honourable Agbaje you can now let the cat out of the bag. thank you my amiable senator PMP progress PMP progress PMP progress. it is true pé mo ní call for emergency meeting and the reason is not perfect torí pé ààbò lè jẹ́ kí trouble wà we are all aware that over three years ago in the build up to the primaries to the last election mo ní arsenal mi on ground mo ní gbogbo resources to win the election irrespective of entropy contest and you all came to me begging me pleading with me wípé I should give my opponent then in the primaries, Honorable Ajiwodu, to become a senator. And I asked you people why. So I step down? After gbogbo wàhálà tí mo ti ṣe, I've met governors, stakeholders, church, mosque, leaders, all what we need to win an election. But after speaking to men, èmi náà reason pẹ̀lú nǹkan tẹ́ sọ wípé she has stepped down more than twice for people. And she has worked for over 15 years to achieve her ambition of becoming a senator. You also spoke to me concerning age. You be age disparity. Owambe, that honorable Agbaje, you are still very young. That does not really matter. But mo gbà sí yín because you are my leaders. Ọkọ mi I will be the next senator but you gba say ah please me you spoke to me concerning my age he pe you are just thirty-four honourable adimolu is already fifty-seven tó bá lọ for four years only who fẹ́ fulfil ambition of becoming a senator of the federal republic of nigeria that after four years máa lọ but within the last fifteen twenty years mo give scholarship even as a student and you spoke to me very well that will speak for me but within the last six months mo bẹ̀rẹ̀ sí gbọ́ pé honourable adéwọ̀lù want to go for second term and to me rumour ni because to her àwọn kan fi pa àwọn ṣiṣẹ́ ìjọba ni to me she is honourable why because gbogbo promises to make in the build up to the election she has been doing it So, we believe the gentleman agreement between us will stand. So, this emergency meeting is necessary for us to. Honorable Agbaje, it's okay. Please go straight to your point. Tẹ́ ẹ bá dẹ̀ ní nǹkan so mọ́. PMP progress. PMP progress. My dear friend, Honorable Agbaje, ló ń gbọ́ fún olóhùn gbọ́ pé wọ́n sọ pé distinguished senator Ajíwọ̀lú wọ́n máa tún lọ fún second term. I was one of those that approached you tó bá ẹ sọ̀rọ̀ nígbà yẹn pé kó step down fún distinguished senator Ajíwọ̀lú and lára àwọn ọ̀rọ̀ tó sọ ó ní pé she is honourable ó dẹ̀ mú lè rí ṣe. that's not in doubt ìlérí tó ń múṣẹ yẹn ló jẹ́ káwọn èèyàn wá fẹ́ràn ẹ̀ ló jẹ́ kí tọmọdé tàgbà kan wá máa gba tiẹ̀ ìyẹn gangan làwa àgbààgbà nú ẹgbẹ́ ṣe wá wò pé ẹni tó ń ṣe nǹkan tó dára tó yìí tábà wá ní kó ká òwú ẹ̀ ságbà lákòókò yìí ó lè pa wá lára àwọn nǹkan tó ló gbọ́ yẹn à fi yí ẹ lọ́sàn-án yìí à fi yí ẹ ní wákàtí pé kò ń ṣe rúmọ̀ pòótọ́ ọ̀rọ̀ ni what pé senator ajéwọ̀lú àtúlọ̀ lẹ́ẹ̀kan sí. láti jẹ́ what are you talking about. ṣé o rò pé mi ò mọ̀ yín pé the two of you over six months I've been telling you I am on ground. Hmm. gbogbo mm. juicy contract tó ń fún ẹ. juicy contract wo mo mọ gbogbo ẹ. juicy contract wo òótọ́ ọ̀rọ̀ láti sọ ni. òótọ́ ọ̀rọ̀. ọ̀nà ìgbàgbájé wàá sí wà á lọ sẹ́ńpẹ́. mi sẹ́ńpẹ́. ẹ ẹ ah, decorum please. ní sùúrù to buttress uh, my honourable body ó ń lọ lẹ́ẹ̀kan sí i màá fẹ́ kó ní sùúrù kó faragba ilé nítorí pé maybe a máa ríra lẹ́yìn àjọ sọ dáadáa kó lè yẹ dáadáa. bàbá ẹgbẹ́ ẹgbẹ́ ọwọ́ tẹ̀ náà sílẹ̀ ṣẹ́ni báwọn méjì mọ̀ náwó sí látẹ̀kọ́ ẹ wá nọwọ́ ah, bàbá ẹgbẹ́ tẹ bá nọwọ́. ọ̀nàrẹ́bù àgbàjẹ mi ọ̀nàrẹ́bù àgbàjẹ. ọ̀nàrẹ́bù àgbàjẹ ti tó ah, ah. ṣé o gbàgbé ni pé i'm still the senator tí mo bá kéré jù báyìí lọ senator ẹ̀sìn ni mo jẹ́ nonsense. ẹ wo ẹni sùúrù o ẹ mọ̀ pé mi ló lórí àwọn obìnrin ẹ dẹ̀ pé ibi tí mo bá lọ bẹ̀ ni gbogbo wọn máa lọ ẹ mọ̀ pé yín ọlọ́rẹ́bù agbájẹ́ ni mo wà ibi tí bá dẹ̀ wà ní gbogbo àwọn obìnrin máa tẹ̀lé mi so ẹ jẹ́ ẹ jẹ́ ká mọ̀ ọkọ tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ ọkọ tá à ń ṣe ibi tá a jẹ́ àti gbadé yìí. abẹ́ẹ̀dì sit down. ọlọ́rẹ́bù Abímbọ́lá àdìyàn pé àwọn obìnrin wà lẹ́yìn yín àwọn ìyá lọ́jà àwọn ìyá alájẹ ẹ̀yìn náà wà gbogbo obìnrin ìlú ìgbọ́n tá sọ ni pé àwa làwà lókè as the ruling party àwa náà dẹ̀ la ni sẹ́nitọ́ ajẹ́wọ̀lú tí gbogbo ìlú ń gba tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká rò ó rè o ẹ jẹ́ ká rò ó torí gbogbo wọn ń ṣe ó tààrà àlù lọ́rùn don't let us change a winning team. ẹ wo ìsókè ẹ wo honourable Abaji hmm. ẹ jẹ́ ká ní sùúrù ọmọ ìyá kan náà ni wá inú ilé kan náà lájìjọ wà ẹ ó dá ká bára wa jà nínú ilé ká lè parí ẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o pé àwọn opposition náà they are gathering momentum àwọn náà ń gbáradì àwọn náà rẹ́dì láti jókòó sírú ìjókòó báyìí ẹ má yẹ ká gbọ́ opposition láàyè ẹ jẹ́ ká ní sùúrù ọ̀nà ìgbàgbájé kò ń ṣe pé ó wu èmi náà láti lọ fún second term àwọn aráàlú àwọn aráàlú àwọn náà pè mí wípé à ah, honourable gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ó ń tẹ́ wa lọ́rùn ó ń dá wa lọ́rùn second time hmm. second time second time so mo dẹ̀ láti dá wọn lọ́rùn ìpè wọn òun ni mo fi ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀kẹ̀ yìí sí i. tábà tẹ̀kẹ̀ yìí sí nǹkan nípa ẹ má jà fún wàrà èmi ni bàṣẹjẹ àbí èmi ni màdàmú. ọ̀nàrẹ́ bàbájẹ́ ọ̀nàrẹ́ bàbájẹ́ jókòó jókòó ká sọ̀rọ̀ jókòó ká sọ̀rọ̀ yìí ó ṣe máa ń ṣagídí báyìí agídí ẹ̀ ti pọ̀ jù. wàá bí wọn bọ̀dé fún ìfẹ́ àti lọ máa wẹ̀ yẹn. wá bàbá bàbá wá sí bàyí. ọ̀nàrẹ́ bàbájẹ́ wá sí bàyí. So Abaje asked God to walk out on me. I will show him the stubbornness. Èmi ti wá di nǹkan nígbà. Bíọ́lá. Bíọ́lá. Fúnkẹ́. Kúbi. Ibi ìbàdàn náà ló wà. Tá a fi lọ, tá dé o ò tiẹ̀ change position rárá ṣáàrà òru ẹni o ò tiẹ̀ dìde lọ bóyá kó lọ kó bọ̀ àbí kó tiẹ̀ lọ́jà àbí kó mú nǹkan kan kọ̀ ṣáà wà lójú kan bíbà. bó ṣe mo bí mo ṣe like láti máa live life. like kí ni if i hear like for where o ò tẹ̀ jáde síta like kí n ṣe lẹ́hà sí fine girl na sí fine babe kó jáde síta káwọn èèyàn rí ẹ kán rí kan tó wá ó kò dé lè kí wọ́n nu ilé kí ló ṣe á lọ àtúndé àtúbáyé bíbáyé náà kí ló ṣẹlẹ̀ ah o bébì máa jáde mi ò láì gbogbo ah. anyway a ti lọ ra nǹkan tá a náà fẹ́ ra fọmọ yẹn. oh that's good. bàtà tètè débẹ̀ a rí so many things tá a ti rò tẹ́lẹ̀ a àwọn nice nice things fún. Mm. bàtà débẹ̀ a dẹ̀ present ẹ̀ fún pé ah ní orúkọ àwa mẹ́tẹ̀ẹ̀ta o dẹ̀ appreciate ẹ̀ ó kí wa ó ní ká máa kí wọ náà inú ẹ̀ dùn. that's good. ó wà òkè àbí. Ah, ó wà òkè àti gbígba ìjọba yìí. <sighs> bọ́lódà. mo lọ sókè mo fẹ́ lọ relax ó rẹ̀ mí nà. tó bá dìde ń bẹ̀ yẹn máa sàn ẹ́ǹdì ọlọ́ọ̀ máa gbọ́ máa lá ẹ́ǹdì náà mo ti fẹ́ máa tẹ̀pí lórí ọ̀rọ̀ yìí no o ti fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ kó máa bí mi nú. o ṣì ní gbogbo lẹ́ẹ̀dọ̀ ṣe iná ara ẹ̀ ń bẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń yọ̀ o ti fẹ́ dìde láàrin wa báyìí o tún lọ sókè jọ tó bá jẹ́ pé ọkùnrin ni wọ́n ta fẹ́ àbí tó tí mo jọ́ ọkùnrin tí mo fẹ́ sílé tó kọ̀ lọ́ dá wà nílé tó dá wà nílé báwo ló ṣe ẹ̀fẹ́ ìsàjọ ẹ̀jọ́ ara wa. kí ló dé ó tún ti fẹ́ lọ rìkì mọ́nú yàrá ẹ̀ kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ ọ̀rẹ́ kí ni yóò ṣayọ̀ mọ́ òṣì ni ara ló ló máa bẹ ẹ̀mọ́ lámòdì òṣì òun làwọn ará àtàwọn abẹ́ ẹ̀ka sí ìgbẹ́ nìkan wà ọmọ dánìkì mọ́nú yàrá káàkiri ò ní sọ̀rọ̀ ò ní ṣeré and you have always been like this àti bàbá tí wàá kékeré báyìí ló ti lọ ní Dubai nígbà tá tiẹ̀ sì kéré ọmọ wògó ke àbí ọmọ kékeré ni ọ bí ọ tó bá yá o òòrùn kìíní àmà kúrò lára ẹ díẹ̀díẹ̀ tá a fi lọ secondary school tá a fi lọ sí university bó ṣe máa rí náà rè o mọ̀ máa dá dì kiri ni o mọ̀ máa dá wà kiri ò ní bẹ́ẹ̀ ni bọ̀dì sọ̀rọ̀. wà Fúnkẹ́ kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ gangan a kí ló dé gan kí ló ṣẹlẹ̀ gangan wo bí mo ṣe choose láti live life mi nìyẹn o tí ò bá dẹ̀ bí ẹ abẹ́tà kò kó ẹwu ẹ àti tó kéré o àti tó wúwo kò kó kò kúrò nínú ilé George please kó mi bàjẹ́ wojú ẹ o kó mi bàjẹ́ wojú ẹ o mo sọ tọrọ fún ẹ o mo sọ tọrọ fún ẹ tí ò bá ti bí ẹ bí mo ṣe ń live jọ torí ọlọ́ọ̀ kó ẹwu ẹ kó máa lọ mo fẹ́ jẹ́ kó mọ̀ pé kò sí páàdì ní mọ́ṣúárì o gómìnà máa fẹ́ kí lọ́rẹ́ bọ̀ kò sí pàdé mọ́ṣúárì o olúkálùkù máa sọ̀rọ̀ ẹ̀ ni o ti gbọ́ kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́n náà kí ló dé gbọ́gbọ́n kí ló dé gbọ́gbọ́n. ọ̀tọ̀ àpèsè ó ti tó ó ti tó bí ọlá ó ti tó ọ̀rẹ́ mi. Ah, ah. bó ṣe ń bẹ̀ mí yẹn ó ń bí mi nú má sọ fún mi ó ti tó ó ti tó yóò máa ń bí mi nú gan. mi ṣáà ni máa wọ ẹ̀yìn méjèèjì kẹ́ máa jẹ́. Ah, kí ló ṣẹlẹ̀ gan. má bínú náà ni màá ṣáà sọ ó ti tó ọ̀rẹ́ mi má bínú ó ti tó má bínú. adéwà gbígbà mo tẹ̀ ṣe ń rò pé àbúrò mi tí mo fẹ́ sanwó oṣù ẹ̀ mo máa sọ fún ẹni tàmọ́ nísìnyí mo rí pò ń bínú ọ̀rẹ́ mi má bínú jọ. má wọrí o màá wá rà láti. owó ti tó. ọmọ tí òun náà sọ sí yẹn pọ̀ ó máa la nídìí ìdí àwa jìnnà láti mú dé ta ọ̀rọ̀ yẹn pọ̀. wọ́n ló jẹ́ kó bínú tó mọ̀ pé kò ń bínú ó lè mọ̀ pé àwọn tó máa ń dákẹ́ bẹ́ẹ̀ tó bá máa bínú lẹ́ẹ̀kan náà báyìí wọ́n máa rò bíi pé bọ́ǹbù ń ran ara lọ́wọ́ ni ó di ti bínú tán sọ̀rọ̀ ń gbé inú ọ̀rẹ́ wa tó tóbi. Ah, ó mà àwọn tó máa ń dá kẹ́yìn ọ̀rọ̀ máa ń wà nù. ó mà jábọ́ tọ́ ni. pátápátá bíọ́lá. ọ̀rọ̀ tí wọ́n náà sọ yẹn ti pọ̀ jù wọ́n ló jẹ́ kó wọ́ọ̀ṣì ẹ̀ bẹ́yìn ah. wọ́n ni ká sọ tòótọ́. ọ̀rọ̀ tí mo sọ ó ti pọ̀ jù. ká sọ tòótọ́. ṣé bájọ́ máa ń sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ rẹ̀ ó ah! mọ̀ pé wọ̀ ìwọ́ ti lè wọ́n máa ń sọ tán ni mọ̀ pé mi máa wọlé máa jáde kò sí wàhálà máa wọlé máa jáde wọ́n máa ń sọ tán ni. kò sí wàhálà ó kọ̀ jọra pé mo jẹ́yàn kan tó jẹ́ pé mi ò ń bínú kanlẹ̀ tó wáyé pé máa ń bínú kanlẹ̀ ni máa jáde kúrò nílẹ̀ ah, ah. kò kọ́ọ̀sì nílẹ̀ ní máa jáde wọ́n inú mi inú òbí mi délẹ̀ gbogbo tó sẹ́yìn mo ti stomach ẹ̀. ó bú bẹ́tà kó má bínú délẹ̀ kẹ̀ tó bá bínú délẹ̀ bó ló fẹ́ kó lọ. wọ́n tiẹ̀ farabalẹ̀ wọ́n má jà fọ̀ lẹ́sùn mm. owó kí àwọn pampers ta lọ ra owó tó kù. ṣé ń jìbò. ṣé ń jìbò bíi ti báwo owó tá a bí abi one twenty. ládùúrú ọ̀rọ̀ tí Bíọ́lá sọ sílẹ̀ ṣó yẹ kó wọ́n ti change. àlọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin ò dùn mí kí ni nǹkan tó sọ. o lè dùn ẹ̀ àmọ́ wọ́n ti change change wo. wà á máa ṣe ǹjẹ̀ mọ́ lọ́wọ́. o fẹ́ o fẹ́ gba change wa tó wá change ẹ̀ mọ́ mi lọ́wọ́. owó ṣe kù sọ́ngbà tó lọ o rántí owó láìpẹ́ owó jù ọ̀pọ̀ ni wọ́n make sense o one fifty thousand naira ni ọmọ pé níbo ìdí láti dìbà yín ní wọ́pọ̀ pé àǹtí kùbì náà ẹ má ṣàròyìn àǹdí dẹ̀ make sense seventy thousand ló ń. ọdẹ o òde ò má ṣàwọlé mi ò mi máa kó gbogbo ẹ lẹ o. àbá ah, ah, ẹ ṣàmọ̀ pé ọjà mi máa ń wà òkè kò sí ní tí mo tà fún yín tẹ regret mi so hmm. ẹ̀dẹ̀ wẹ́lẹ̀ náà. mo ti wá àwọn ọdún mi. Ah, kì í má ṣàwọlé mi ṣáà ṣé mo ta fake fún yín. èmi mọ̀ pé kìí takò bó má ṣàwọlé mi. ẹ̀kọ́ ọrọ̀ ajé o. gbogbo nǹkan mi ọ̀rẹ́ o àfà àbúrò rẹ̀ ẹ̀kọ́ ọrọ̀ ajé o. ajé ni. Ah, ah, ẹrù rẹ. ẹ bá mi ra o àwọn ọjà mi dẹ̀wà òkè ọ̀rẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àti kúndé. oyin pé ọ̀rẹ́ mi mọ nǹkan tó dáa ìyẹn ló kọ́kọ́ lọ mú straight. Hmm, ẹ gbà mí o oh, láìkẹ́ ni. ah kò yí rí ẹrù oh, náà ni ah ah kí ló dé ẹrù ni o ẹrù ni ah ṣé ń ra kàtà ra kàtà báwo ṣé mo ta góòjì rí lójú ẹ. ìyé mi náà ni bàbá ń da gbogbo ẹ̀ bolẹ̀ fún ẹ yìí ṣó jẹ lóto. ah jackpot ńlá ni mo wí ni. ìrọ̀lẹ́ ọlọ́run ah, ah. mo mọ̀ pé mo sọ fún bíọ́lá pé mo fẹ́ sanwó sukú àbúrò mi. ẹ̀ẹ́ o ah, ti gbàgbé tí mo sọ fún bí mo pé mi ò ń bolówó jà tí mò ń sọ fún lọ́jọ́ yẹn pé mo fẹ́ sanwó square àbúrò mi ìgbà tí mo máa sọ fún lórí fóònù mo kàn ní ah, one five ni mo fẹ́ san bóyá wàá rò bí one point five ni mo sọ ọ̀dọ́ one fifty ni mi nídìí bọ́ bí mo sọ fún lórí fóònù yẹn bóyá rò bí one point five ni ìgbà tí máa gbọ́ gbàgbà lórí fóònù mi báyìí one point five ni mo rí ẹ ah, yéé má bínú ah, one one point five ó fẹ́ pa mí ni má bínú one million five bẹ́ẹ̀ ni ló dà sí ẹ̀ ṣáà wàláì èmi ò ń bó lówó jà á ah, ah. wá rí sùúrù ah, wá mọ nǹkan ni ìgbà tí mo fún màìdíá má bínú kí a sáré yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ lórí owó náà ni ìgbà tí mo máa fún ọmọ tó ń lọ skul tí mo fún orí ẹ̀ ni mo fi pe owó yìí mo fún ní one fifty mo wá fi fifty lè fún ọmọ skul a fẹ́ ṣe fáyín bẹ́ẹ̀ mo fún mọ́mì ní hundred mo fún dádì náà ní hundred so mo kàn ó pé kèmi náà ṣara ní ìdìbò yẹ pé one million five. bẹ́ẹ̀ ni ah, ó jù sí mi ni mo ń hàn ni. Eh, ok òsì fún dáàdi one hundred àbí mm. fún mọ́mí náà one hundred mm-hmm. fún ọmọ yẹn tó kájà ní bẹ́ẹ̀ tí náà bí five hundred ọ̀rẹ́ mi inú one million tó kú àfà tí ò ní fún mi lẹ́nu tẹ̀lé ló ṣe ẹlẹ̀ náà ṣé tó bá jẹ́ mi ní ṣé mi ní fẹ́ àbí ok mo nǹkan one million tó kù yẹn ìyá bẹ́ẹ̀ sí méjì wá dẹ̀ fún mi five hundred. mo láìkẹ́ o mọ owó ṣálá àáké ló gbé wá o bẹ ni sí méjì ọgbọgba ìwọ mọ owó pín ṣó mọ mọ owó pín máa fún ẹ ní two hundred tó bá fara mọ́ two hundred two hundred thousand nínú odidi one million. nǹkan díẹ̀ ò tó nínú nǹkan ní nǹkan díẹ̀ báyìí kò tó nǹkan ní nǹkan ah, two hundred yẹn ti tó tó bá ti lè fara mọ́. ilé one fifty and seventy thousand so àpapọ̀ gbogbo ẹ̀ máa jẹ́ three fifty so àpapọ̀ owó yín ó jẹ́ three fifty eh, pẹ̀lú àǹdí. ẹ ẹ mọ nǹkan o máa ṣírò eléyìí mọ so a lè sanwó ẹ papọ̀ pẹ̀lú owó ọ̀rẹ́ mi. ẹ ọmọ ọkọ rẹ mi kò jẹ́ ká ṣe báyìí kó lè rọ ẹ̀rọ ọ̀run tó ń gbọ́ tó bá fún mi two hundred thousand tán wá dé ìrora sanwó ilé. gẹ́gẹ́ bí èrè bí ènì ènì èmi láìkí ẹ̀ wọ́gbọ̀n. so máa jẹ́ four twenty because seventy thousand. ò ń bẹ́ ó dà pé olówó gbà ń bí. àyè má bínú. èló ló pé tèmi. mo ti sọ fún yín eléyìí one fifty eléyìí seventy. ẹ àní èlò gbogbo ẹ jẹ two twenty two seventy gbogbo ẹ jẹ three fifty three fifty. bẹ́ẹ̀ni pọ̀mọ́ eré nǹkan. ah ok wọ́n máa sanwó tiwọn lọ́tọ̀ ni. òun bẹ́ẹ̀ o. Ah. tẹ́láǹtì ń lójú nítorí pé ẹ̀kọ́lẹ̀ ibi tí ọkọ̀ yín kọ́ tọkàn yín ti wá fún tẹ wá ọdẹ wá jókòó tì ẹdẹ sọra yín dọdọ ẹni tẹnanti jẹ yín lówó yá ìran èèyàn náà ló ń jẹ owó a discover pé àwọn púpọ̀ yẹn ò jẹ yín lówó anyway ìtara ìlara lẹfẹ fi gbé wọn jáde ẹwà rí means me àfi kẹwàá pè ọlọ́pàá ẹwà drive àwọn boys tèmi ọgbà owó kọ́lé lọ threaten life tẹ́nàtì yìí kí tẹ́nàtì lè sáré kẹrù gbogbo kó jáde kúrò nílé ẹ̀kọ́ fẹ́ fìtìdọ́tì life o right is that what you want to do? àwọn fẹ́ bribe wọ́n á suspension suspension wọn ó lè lead sí dismissal just because of how much they fún wọn ọkùnrin wọn gọ wọn gbawó lọ́wọ́ tí yìí wọ́n fi gbàjẹ́ lẹ́nu ara for life. Very, very, very bad Nigeria. Ẹ̀yin ìfọ̀kọ́ máa wá fún àwọn èèyàn. Àwọn aráwọ̀ èèyàn tó ń Don't fún yàrá wọ́n gba yàrá kan lọ́wọ́ yìí wọ́n lè sanwó ẹ̀ torí pẹ́fẹ́ lé wọn jáde ìwà wọn one excuse or the other. an example of a very, very bad landlord. If I, if I want to use my power, I'll make sure when you go only one thing. Yes, because you have a bribe. Yes, a bribe ọlọ́pàá iná lè mo lè jẹ́ kẹ́ má lọlé kẹsùn bí. Kò rí bẹ́ẹ̀. Báwo ni báwo ni ṣe wá rí? Kí òótọ́ òfófó lágbà lójú torí gbogbo ìwà ẹ̀ nínú ilé bó ṣe máa ń ṣe ẹ mọ̀ ẹyọ ọkùnrin dẹ̀yìn yìí tẹ bá ti lè rí kóbìnrin kan ti wà tó ti ń expose ara ẹ̀ sílẹ̀ ìyẹn lójú yín máa ràn mọ́ ẹ ó máa wà nínú ilé tó bá ṣe ń wo mínísíkẹ̀ a máa wọ jọ́ǹpù a máa gbogbo tó máa rí bíò lára ẹ̀ sílẹ̀ ó tún ní tàtú gan níbi ìdí ẹ̀ ọkọ mi dẹ̀ ní ìlú mọ̀rẹ́ntọ́kọ mi jẹ́ ẹ̀ mo tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni torí mi ìfẹ́ nǹkan tẹ́ pé ó máa fi wọ́ ló máa gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ nǹkan tí mo ṣe ṣe nǹkan tí mo ṣe nìyẹn mi ìdẹ́nu kọ̀ọ̀kan tó máa lead sí nìyẹn. ìlọ́wọ́dì ọ̀dún Get out. I'm going to tomorrow morning. Go, go, go, go, go. àtúnṣe owó tó owó tó owó tó ó tún demonstrate bí bí ẹni ẹni ṣe máa gbà láti. ó lè ṣe báyìí.

ibi tó wà ní. ajá tó ní kòkò tó ń gbó èṣù ṣe kókó ajá ní èṣù ṣe wo wọn ránṣẹ́ sí kòkò kó wá jọba lápáta ìkókò bú sẹ́kùn ni ó lẹ́ràn àtẹ̀yìn oúnjẹ olóṣìṣẹ́ tẹ bá fi ìjọba lápáta nǹkan ṣe lọ́gbà ẹ̀rọ. ṣòfẹ́ gbọ́ ẹnì kò kí ń rídìí òkú bẹ́ẹ̀ ni kò kí ń rídìí ọ̀sà má wá di mi jù ú tó o bá jáwọ́ wà á jáse mo wá kí ẹ nílọ ni yes that's my name. that's my name túwọ́ lọ́rọ̀ mi túwọ́ lọ́rọ̀ mi o gbọ́. Superintendent Funshaw, once again, I welcome you to our midst. Thank you very much, sir. Èmi ni mo ní kó bá transfer was sí I asked for your hand because gbogbo nǹkan tí mo ti gbọ́ tó ti notorious uh, eh, armed robber ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ agunwóye I I I heard about your your your your prowess, your efforts That is the way umu, mú Amdroba balẹ̀. I now said they should bring you here too because we have a similar case around here. We have a notorious Amdroba here too. A woman Oh God, this lady is notorious. She's a hard nut to crack. When, when, when, when she operates, she disappears like lightning. Pia! And you don't see her again. How she does it, we don't know. This man here, this superintendent, he has tried. He has tried his best he has tried his best possible. Under cover. Under anything. But that is why I said you should come around and walk together. Walk hand in hand with him so that you can get this this person called Adawa here. I want her arrested. Anything you can do, get her arrested. The only thing, the only gift you can give to me is bring her here. If you do it well, it goes with the promotion. Hmm. If you fail, it comes with the demotion. If you fall, I fall. If I collapse, you guys collapse. Hmm. Hmm. And now, uh, scram. Get cracking. Thank you very much. Throughout secondary school, wọ́ọ̀ yọjú, ó tún institution sí, wọ́ọ̀ tún wá ókè eh? àti ṣùgbọ́n tèmi ń sìn ẹ wo ti akin sìn ẹ wò mọ́mì kò sẹ́ni tí òun akin school hmm. akin ti di star nísìnyí ó fẹ́ play keyboard níwájú gbogbo èèyàn ẹ mọ èrò tó wà ń bẹ̀ ṣá ẹ jẹ́ bọ́kọ yín sọ̀rọ̀ o kọ́ ya tètè kọ́ ya wà ní kọ́ ya yọjú sí wọn kí ló dé ẹ bá wọn sọ̀rọ̀ o ọ gbúdọ̀ wà o tẹ́lẹ̀ ìwọ gbúdọ̀ wà. Eh, don't mind your sister okay? yes. uh, sori uh, piano. Eh, kíni tó fẹ́ ṣe ní school yẹn don't worry I'll be there tí dáàdi ò bá ti ráyè eh, i want you to appreciate wípé mọ́mí ẹ wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ ẹ̀yin náà ẹ mọ iṣẹ́ tí dáàdi yẹn ṣe inú àwọn tó bá ń protect wa tó ń protect ìlú they are always at work because àwọn èèyàn burúkú wọn ò ní dúró iṣẹ́ burúkú so irú àwọn èèyàn bíi dáàdi that needs to protect the country and protect the people àwọn náà ṣọmọ wọn máa máa need láti máa gbébọn máa sáré kiri mọ́lẹ̀ mú ká mú gbogbo that is why we are protected so tó bá ti pé dáàdi òun nílé lọ èmi á wà ń bẹ mo lè fẹ́ kó appreciate pé mo wà ń bẹ bọ nǹkan tẹ́mi máa ṣe ni pé màá mọ bí ṣe máa bá dáàdi ẹ̀ sọ̀rọ̀ tí dáàdi ẹ̀ máa wà ń bẹ. so this time around mo máa ń jọ tèmi àti bàbá ẹ̀ lájọ ìjókòó báyìí lájọ wà ń bẹ while you are playing the piano for people so you don't have any problem. má wọrí má wọrí má wọrí. mọ́mí ilé ètò kan. mọ́mí ok o. wọ́n má dáná oúnjẹ. mo ti gbọ́. Hmm. Ah, dáàdi náà ló dé yẹn. ẹ kú lé o. Ah ọkọ mi. ọgá aa ladies mo ní dòdò báwo ni ṣé <laughs> wàá pa nàìjíríà báwo ni ṣe wà ókè ṣé dáadáa la bá yín. Ah! Mm. ọlọ́run ọba o òun kọjá àfaradà ó rẹ̀ mí ó kọjá sísọ tó bá ń gbọ́ tó lè máa sọ pé you did it easy aláìró rẹ̀ pẹ̀lú. iṣẹ́ tẹ̀yàn láì náà ni kí la fẹ́ ṣe báyìí. oṣù wa o. ó sáwọn ọmọ yẹn pàpà náà. ekins báwo ni sukùlù yẹn ṣé kò sí wàhálà. wàhálà wà wàhálà wà inú ẹ̀ ò dùn rárá ọ̀rọ̀ yìí gan la sọ nígbà tí ẹ fi wọlé ó fẹ́ ṣe competition kan sí and there are going to be so many people ó ti wá wò pé bàbá òun yẹ kó wà pé kó tiẹ̀ rí nǹkan tóun ṣe mo láti máa fi lọ́kàn balẹ̀ pé ó máa wá máa wá ẹgbẹ́ ìkẹlẹ̀ lè nìyẹn tọ́ ẹ my daddy was not there my secondary school ẹ mo tún ti dé higher institution my daddy has not been come nídẹ̀ níṣẹ́ yín ni but ẹ̀yin náà ní láti improve wa o honestly kọ́ máa dàbí ìgbà tó yẹ pé bóyá aṣẹ́mọ̀ tó bá ń ṣe nǹkan táwọn ohun bàbá ìyá bá ti jókòó kọ́ máa rẹ́yìn náà lẹ́kọ̀ọ́ I know that is very difficult but ẹ máa máa ní láti try o. ẹ wo ẹ̀yin ọmọ mo ti gbọ́ ẹ má dènà ẹ̀yin iṣẹ́ ajé ló sọ wọn lóko sọ̀rọ̀ méjì yìí ṣé tí ẹ wá rí táìmì mi tí wá rí mi tí rò pé mo lè ráyè lọ rárá. iṣẹ́ ni ṣe ti gbọ́ iṣẹ́ ló sọmọ nù yòókù but ẹ má promise àfi mo promise ẹ sórí tó máa play keyboard yẹn i promise i'm going to be there máa wá lágbára ọlọ́run. dáàdì dáàdì dáàdì dáàdì. what is wrong with you máa ń láì nígbà tí láti rí báyìí fún ọmọlọ́mọlẹ̀ má dáàdì ẹ ló máa wá èmi náà dẹ̀ máa make sure pé dáàdì ẹ débẹ̀. mọ́mí mọ́mí. Hmm. ẹgbẹ́ bá mi oúnjẹ báyìí báyìí báyìí ebi lè dé oúnjẹ mo ti bá yín ṣe oúnjẹ lè ebi lè dé ó yá wa lọ sáà dájọ tó máa ṣe mọ́mí ìfẹ́. ẹjọ ṣáp ṣáp ṣáp ṣáp ṣáp ṣáp mm-hmm. ah ebi lè dé o ekis mọ́mí dòdò oúnjẹ ti wà ní òkè àwọn ọ̀rẹ́ ẹ̀ kan sọ. ẹ̀yin ní ga ó ga o àwọn kan máa sọ pé iṣẹ́ ò owó iṣẹ́ sì san owó ṣó ti yẹ ibi tó bá rìn ló máa ríran wọn. bẹ́ẹ̀ni ṣe rọwọ́ mẹ́wàá yìí ò this finger a máa ṣe kí ni a máa fi ṣaṣa rẹ̀ máa ṣe kí ni a máa gbọ́ pẹ́. o baby kí ló ń sọ. Oh, okay, Jerry, I'm fine. You sure? Yeah, I'm fine. Transformer. Hmm, we see why you are. Ah, hey, you're funny. Yeah. You're funny. What is wrong ti láìkì o. ẹ eh, kò ní dá fẹ́ni tí ò láìkì o. Ah. ẹ bá ń gbọ́ the root of all evil. confam. ibi owó tó promise me ẹ ṣùgbọ́n. ẹ ẹ wọ́n ti dé wọ́n ti promise you. please ẹ eh, because mo fẹsẹ̀ rent náà yọ bí ẹ mọ́ ti mọ̀ pa máa rówó. Hmm. you know guys Jerry, um, mo fẹ́ ká máa appreciate our ladies. thank you. because àwọn máa ń bá a bá àwọn clients wa sọ̀rọ̀ ọ̀rẹ́ ní àwọn dirty jobs kan náà tó máa tún ṣe fún wa you understand amúlùdùn tó ni wọ́n you know for for that I think we should always appreciate that. iṣẹ́ làwa náà ṣe ọ̀gá ni wọ́n. Mm, bẹ́ẹ̀ ẹ try ẹ try. ẹ ṣe ẹ ṣe. um but I want you guys to do me a favour. why. Um, a fẹ́ sọ̀rọ̀ kan tó wà important láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta. oh. Okay, that's fine. Um, the So apples. Yeah. Hmm. Yes, for oh, me. Hmm. And this is for oh, you. Ah, and this is you. Wow, oh, thank you guys. Thank you guys. I Everybody, I'm enjoying you soon. No, don't do that. Àṣẹ wo yóò ti tú ẹ̀jọ̀? Tí bá táyé wá ìyàwó yìí máa ṣe. Fún ayé ìwà. Ẹ wo bí ẹ̀yin níjà. Sórí nǹkan tó ṣe lẹ́ẹ̀kan ẹ̀yin inú mi dùn bó ṣe sọ pé káwọn ọmọ yẹn excuse wa bóun ṣe wà ní orí mi kà kú mi ò fowó báyọ̀ ṣe rí o ní ọ̀dọ̀ ṣe night kò easy o mọ wọn lójú mi rí o máa gbọ́ yẹn bíbí owó tó promise mi ṣé o ti mọ̀ pa máa gbowó rẹ̀. obìnrin lórí yẹn obìnrin ni ẹgbẹ́ ni life one yẹn. life owó ju obìnrin rí o. ok eh, guys mo ti mú owó dàgbé o. thank you àti bí kò ó lè wẹ̀ wá ká tó nọkàn tó bá ìlú ìgbà wọlé but this time around ẹ fi ká ṣe kọ́kọ́ eléyìí ẹ ti ká invest ẹ because ìyàwó máa tọ̀ èmi ò dẹ̀ lè plus o. kí ni nígbà ìsọmọ omi sori client tó fà á lówó ẹni òkè mo ti ẹ̀ sọ mi sọ client tó fún ọ lówó hmm. client tó fẹ́ mi lówó kò go low, lówó pa tó ti yí ẹ lédò hmm. ṣe bá dẹ̀ ń tì gọ́ọ̀bọ̀ mẹlẹ́ńbẹ̀ kò sẹ́ńtì máa mọ́ kàn o ò tí ì sọ fún wípé owó mi tún máa wọlé fún very soon. Ah, mi ò já rẹ. o já. lẹ́yìn ilé ìfọ́ tó máa wọlé ṣé kí ni ah, ah, o bá a dùn. o já. ọkọ̀ tí mo rí ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ jẹ́ ká invest ẹ̀ torí ìyàwó rẹ̀ ti sè. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan mi ò ọ̀dà sáà kó tó ṣẹlẹ̀ bí bàṣẹ. àní káwọn jẹ́ ẹsẹ̀ excuse wẹ̀ ti lọ gbólóṣó mi wọ̀lé ìwọ lólóṣó black. ta ló polóṣó. ẹ kò jẹ́ sí wàhálà jẹ́ kí n fún lórí kó máa bá sí. olú sílẹ̀ pọ̀ ṣé pé wọ́n ṣe débi ẹ morúkọ tó pè é bi èmi gbọ̀ngàn ló pè ní àdàwà kí ló dé o fẹ́ wọnú rẹ ni o fẹ́ wọnú rẹ ni kó tó wà lọ́wọ́ kó sílẹ̀ kó bá rẹ sílẹ̀ kó sílẹ̀ kò sí ilé ọkùnrin tó wà ṣé gbogbo change tó wà lọ́rùn yẹn pátá ìyẹn bẹ̀rẹ̀ sí ní bọ̀ etí ẹ̀ dìṣà mo ní kò wọ́n ṣe ìdánwò ẹ̀. tiẹ̀ náà kọ́ sí. ṣe bàtà ni mo ní kó bọ́ kó change sí ọjọ́ ìgbóná bàtà màá fi wọ fọ́ orí ìlànà. mo ti ń bọ ẹjẹ kọ mi. tó bá sọ̀rọ̀ ṣé wàá rí gbogbo aago tó wà lọ́wọ́ yìí ni ó yẹ bọ̀ mi wá gan. sórí tó ní kó sọ pé òkè wọ aago ni sórí aago tó kè wọ ọwọ́ tó kè wọ aago sí màá fi wọ fọ́ dànù. wọ́n ah! ní bàbá ẹ̀ abẹ́rẹ́ pé mo wá ṣe bí mi ọjà lẹ́nu pé mo wà ní olóṣàlẹ́ pé mo wà ní ó yà gbogbo fóònù tó wà lọ́wọ́ yìí pátápátá ó yẹ bọ̀ ẹ kó síbẹ̀ ẹ máa yọ lọ́pọ̀ kẹ́ máa kó síbẹ̀ gbogbo àwọn fóònù tó wà lọ́wọ́ yín ojú àìsàn lè tẹ̀. tó ń ṣeré ṣeré o ṣe fóònù tí wọ́n lò lélẹ̀ yá fóònù tí wọ́n lò lélẹ̀ ó yẹ díjú yín ẹ díjú yín. tó bá pariwo wèrè ní mi ní hesitate láti fọ́ orí ẹ̀ dànù ẹ gbọ́. ẹ máa ń rú pàlàpàlà tí irú àkáńtà tó wà tó bá mi dánwò náà. ẹ má bínú ah. ẹ má bínú kí ló dé kí ló ṣẹlẹ̀. àkáńtà tí yẹn nìkan lọ wọ̀n ẹ bá mi wọ̀n ẹ̀ gan kò ní manner of approach kankan ẹ kò mọ wá bíbá ẹ láti mo ti lo a week lọ́sìn òkè wádé sọ fún mi ah, owó mi kọ́ o owó mi ti expire o wádé á sọ fún mi politely má dé transfer owó sínú àkáǹtì ó bá bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi ó lèmi ò ní wọnú ilé èmi ò ní ṣe gbá èmi ò ní ṣàgbọ̀n irọ́ mi ṣìwọ́ nìyẹn. ẹjọ ẹjọ torí ah. tọlọ́run mo fi Ọlọ́run tẹ ẹ sí mo fi bẹ̀rẹ̀ ẹ má bínú. a mo bínú o. ọgọ́ta ọgọ́ta ni títí wọn kí ló kàn wọ́n tó bá jẹ́ wọn burúkú kọ́sítọ́mà tán máa ń wá síbí wọn á máa pọ́n wọn lé ìgbà tẹ rí kọ́sítọ́mà gidi báyìí ẹ tẹ̀tú tẹ̀tú fẹ́ mo fọ Ọlọ́run tẹ̀ ń sìn bẹ́ẹ̀. just three days ẹ ẹyin náà ni ẹ wà ní room one oh four. èmi ni. nǹkan tí ò jẹ́ kí n mọ̀ yín nìyẹn gbọ́ ti ń lọ́ọ̀jì síbẹ̀ wọ́n máa ń ní màdámù kan ló wà ńbẹ̀ wọ́n dẹ̀ ń sanwó wọn. mi ò rí mi ò rí ta mi ò rí anywhere this is the first time tí màá mi ti ẹ wò ẹ sì máa gbádùn wa dáadáa dáadáa ju ṣe gbádùn ẹ lọ. kò out. no mo three days to go just three days. ẹ ẹ wa màá màá màá sanwó yẹn that three days màá wà responsible for. no no no no mi ní pé kẹsanwó o kò ṣe pé mi ń lówó lọ́wọ́ mo ní owó lọ́wọ́ kì í ṣe pé yàtọ̀ rẹ̀ mo ṣe wá fẹjọ́ sùn yìí ìkọ́ tẹ̀mí kọ́ fẹ́ kẹṣẹ́ ni pé ẹ check àwọn àwọn àwọn àwọn staff yín so that kọ́ máa sọ̀rọ̀ sí yàn ẹni à. mo máa ah. bá wọn wí madam ìdúró yín èèyàn á mọ̀ ẹ pé ah, ah, ẹ pé ẹ dùn náà pé ewu máa wà lọ́wọ́ orí èèyàn báyìí mo kàn fẹ́ ṣe látọkàn mi ni ó wá látọkàn mi ẹ bá mi gbà yá ṣe ti gbọ́. mo ti gbọ́. ṣé ẹ wọ́n ń tàdé lọ. ẹ mú kọfí sáré débì kan. ó máa pẹ́ kẹ́ tó dé wọn. rárá. ẹ tẹ́ bá ti wá dé ẹ béèrè lọ́rùn staff yẹn pé níbo ni mo wà. àwọn ọmọ yín wá sọ́fíìsì mi ṣe gbọ́. ṣé sáà. ẹ ṣe bá ó dàbọ̀. ṣé wọn pé mi tẹ́kìtì ẹ̀ sọ fún un níbi níbi three weeks ago ṣẹ́gun ọmọ ìlú àkókò mo ní kó o dàn. kò tí ju bíi ọ̀sẹ̀ kan sí yẹn lọ ni mú ìwádọ̀ bá tún gbé ní ìgbà mo ní kí ló ṣẹlẹ̀ ìwọ náà ó dàn bóyá láàrin ọjọ́ mẹ́rin <laughs> ni mú yẹ tójú náà bá tún gbé ní ìgbà mo ní kí ló ṣẹlẹ̀ gangan ṣé mo ṣẹ́ ṣorí ṣẹ́fẹ́ fi rí ìgbé pa mí ni ah. ọwọ́ bọ́dí fọ́lẹ́sì àti mọ̀ kówó wa o nídìí làwọn kinní burúkú yẹn fi lé mi ká kí ló ṣẹlẹ̀ ṣọ́ fẹ́ pa mí kóòbù ah, ó wù àwúre ni. tí o bá ti wá wà àwòdè ṣé bíi ti ríǹgì ni. àwọn ah, ètò ṣẹ́ṣu O ṣẹ́ṣu ọkùnrin. Ah, kí ló ṣẹlẹ̀ èwo ni sọ lẹ́nu ṣẹ́ṣu ríǹgì ṣẹ́ṣu ọkùnrin báwo ló ṣe jọra wọn. ó jọra wọn. a ní kó máa fowó wá mi ṣe mọ̀ pé wọ́n ń tiẹ̀ mhm. sáàmù ti tó fún wọn a lè fara wíwọ̀ bọ́tá wá àwa flame joy ni àmọ́ kọ́ máa fi rìn pa mi kí ló dé owó ni mo fẹ́. obìnrin kò tí ò yẹ hmm? ṣorí sáàmù yẹn hmm. bí bọ̀bọ̀ yẹn ṣe wà bó ṣe rọra pupa àbí tó ṣe wùwúwù yẹn abẹ́rẹ́ ọlọ́run ah! bí. ṣòro tí bọ̀bọ̀ yẹn bá gba ẹ̀ mú báyìí ah! ìwọ kọ́ èmi ni mo sọ òkú eh, ṣe wọ. èmi gan tẹ ní ìdè eh, oh, oh, oh. mi ní ìdè àwọn èyí tí mò ń kó ka ibi mo rí wọn kù dá sí láì ṣe pé ah, báskẹ̀tì ti fẹ́ kùn kí ló dé wọ́n fẹ́ pa mí ni. èmi sọ pé ó ṣe wá jẹ́ sam nìkan irú àwa ń sìn àwa. o bẹ́ẹ̀ni eyín ẹ̀ wàá rí tàkẹ́. ṣé kò dà bẹ́ẹ̀ ni. ọlọ́run yẹ kí n pàgọ́ fún ẹlẹ́yìn ní ìlú sórí gbogbo bí mo ṣe wà nù kíchìn yẹn mo ṣe àwọn hmm. òwe kó ń bi àwọn ẹgbẹ́ ẹ̀ tó dé ló ń dárò ọjọ́ fàtàfàtà fọ́tò because mo mọ̀ pé mi àti ẹnìkan lájọ máa ń sọ̀rọ̀ ọ̀nù ilé ìgbà tí mo wá bọ́ọ̀tà tí mo rí i pé ọ̀rẹ́ mi ló ń túra ká tó. ó bí àápì. ṣé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ni. Ah, màálù hmm. màálù dúdú. Hmm. màálù dúdú bá wa ṣé àwọn táwọn bá ṣá dúdú ni. kò necessary bọ̀ màálù dúdú lọ́rọ̀ ẹ gbà. náìsọ ọ̀rẹ́ mi gbà bẹ́ẹ̀ ṣe <laughs> rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ àgbà ni bí ò ṣe láàárọ̀ àṣẹ lálẹ́. Ah, bẹ́ẹ̀ ni. fúnkẹ́. ó rí sọ. kí kí lọ́rọ̀ àgbà tó wà ní ilé ìsìn kí lọ́rọ̀ àgbà tó wà ní tá à ń sọ lẹ̀ ìsìn ó rí sọ mm, mm, mm, má gbé wa. tí wọn kò ti máa ń sọ ṣe ló máa ń dì àfi bí iṣu kù jì. wọ́n fi yẹn lẹ̀ ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ àgbà kúrò kátà gbà pé èmi ni mo dàgbà jù. <laughs> adé o ah, ah. adé wa ti bẹ̀rẹ̀. ee nà ojú ló mọ tó yónú. níbo ló yọ sí. ẹ ẹ wò màmí ẹ bọ́lẹ̀ ń bẹ̀ sítórì ni gbogbo eléyìí tó ń sọ kàmpéènì náà kò nítumọ̀ ah, ìwọ ló dàgbà ju àǹsọ ìgbà yẹn kọ́ it is not how far it is how well ṣé ẹ mọ̀ pé èjì ò nítumọ̀ ní ayé ìyẹn experience gangan ló ṣe kókó nọ́mbà lásán lásán tá à ń kà ní èjì wo wo wo wo gbogbo yẹn ọmọ fifty years mi mm. ó ní experience gidi ju ọmọ fifty years mi lọ tó yẹ pé nǹkan dáhùn wí ó ti dẹ́yìn tán. láì ṣe títọ̀ lọ́dà tó yẹ pé àwọn ìyá fífi gan-an ọ̀dà. Eh, mo ti mọ̀ pé kò lè láàsì sàkámọ̀ di èmi ọ̀rẹ́ wa mm. eh, mo ti mọ̀ pé gbogbo eléyìí tó ń ṣe yẹn kò lè láàsì eh, ó bọ́rọ̀ dátà ní tẹ́lẹ̀ ó ṣe sọ̀scribe gangan sí wàìsẹ̀ ah, bíọ́lá ó rẹ́rìn látàárọ̀ àmọ́ dúró ṣé kò ṣe pé ìwọ ló sọ̀rọ̀ tóbi nínú ni. ọ̀rọ̀ orí burúkú wo ló sọ tóbi nínú ah. àléyàn onígìrì ni. ìṣọwọ́ ẹ̀ yìí ó mú fura dání o ah. ó mú fura dání o kò jẹ mí lójú jẹ́ àlọ́ wò ó lókè. wo ọ̀rẹ́ ẹ onígìrì eléèrè ni ẹlẹ́gbẹ́ ọmọ ni àwọn ẹgbẹ́ ló tún ti dé yẹn èyí ó dìde gbù ìbí rọ́bọ̀tì báyìí ó ń lọ ó sọ pọ́rọ̀ tí mo sọ lóbi. ṣọwọ́ dìde èyí mú fura dání. ẹ̀jọ̀ kí ni nǹkan tó wà nínú ìfúwọ́. kí wàá ní ká ṣe sí. Ah, jọ́lọ ah, àwọn ọmọ fi lèbe èèyàn kì í sọ̀rọ̀ nínú ilé ó tún ṣẹ̀dá sọ̀rọ̀ lẹ́yìn ìṣọwọ́ dìde ẹ̀ gan-an àfi bí rọ́bọ̀tì ó mú fura dání. ìṣòwò àjò ah, ọ̀rẹ́ olóró ògbọ́n lówó bínú olóró ṣe bí oníkìlù. wàhálà tó Yeah, it's big enough. I think they'll give us all we need. Yes, sure. èèyàn kù sí ní ara àbúrò àmì má bínú ṣé ẹ̀mí kó mo dá yín dúró nítorí tàn lọ́hùn ṣé ní iṣẹ́ tó wà nílẹ̀ yẹn ọwọ́ pàtì àwọn kan ni mo take measurement ti ọ̀fọ̀ má bínú kí nǹkan tó fẹ́ mọ̀ nínú kì í ṣe fún mi. ìgbà àtìyàwó mi ni. so i'm from wedding wa and wedding wa is coming up very soon so a fẹ́ kó you know one of the biggest wedding. Oh, in town. wọ́n dẹ̀ jẹ́ kó jẹ́ wa pé tá a ẹ máa fún wa ní gbogbo wedding gown bride groom everything that need ẹ máa fún wa. ṣẹ́rí ibi tí ẹ wá ìgangan one of the best in town ṣẹ́rí gbogbo wedding suit wedding gown bridal or groom all those things gbogbo nǹkan ta ní nìyẹn ṣé nígbà tẹ máa wọlé ẹ̀rọ wọn samples àwọn aṣọ kan tó wà lọ́rọ̀ wọn ṣó ti yé yín but when we are talking about the wedding kí yan package wedding be wedding ring ṣé ní wedding ring yẹn ó tún máa ń lọ́wọ́ kan tá a tún máa ń ṣe tó tún special ó ti yé yín tá a máa customize jẹ́ pé diamond máa ra wà lórí. thank you yes yeah. wedding ring yẹn gangan gangan gangan gangan gangan la wà particular nípa ṣé ẹ tún ní àwọn bíi raw gold in case tí wọn bá fẹ́ customize eh, wedding ring. ẹ ká lo raw gold gangan. ṣé ẹni tó ní kẹ wá síbẹ̀ ó mọ standard wa ló ṣe ní kẹ wá ó ti yé yín tá a bá ń sọ̀rọ̀ lórí raw gold ẹ ọwọ́ ṣe. no no no no no they are with us they are safe. ṣe ọ̀rọ̀ tá à ń sọ yẹn tí mo bá ń sọ̀rọ̀ raw gold yẹn mọ̀ pé kì í ṣe nǹkan tí government approve a máa smoke well wọlé ni. ó yà wá náà. èèyàn gbọ́dọ̀ wà smart fún ọlọ́jọ́ náà. ẹ máa wọ wọ́n mi. we need to talk about the money. the money ló wà lọ́wọ́. bá a ṣe wà yìí. Oh! ó dà bí a ṣe four hundred four hundred million. ọ̀pọ̀lọpọ̀ ra rọ́ọ̀gù. ẹni tó tó yẹ four hundred million. four hundred million naira worth of raw gold. bọ́tẹ̀ yẹn sọ yẹ ṣúọ̀ pé. tẹ́yìn bá ní ibi tẹ́yìn bá ní kẹ́yìn fọ́ wá. no ṣẹ́rí kan tó ṣàyẹ̀ ni pé kárí bíi last week's ẹ̀ wá ní ẹ̀ṣẹ̀ rí two hundred but now tọ́tẹ̀ ṣe lè lónìí bí a seventy or sixty million raw gold mm, but ìwà àwọn kan wá sí ti. Ah! My friend, stand up. And this, yeah, okay, this room, could you cool it now? Ah, ah! Yes. Hello. Sweetheart, book of fear of God's in here, so when you be in like that. Don't make me fear. No, you man. Lẹ́yìn Ọlọ́run, àwọn ọkọ̀ tó máa fi fi ẹ̀rí náà stand up. Go inside and get us the seventy million seventy million worth of that roll call. Ah! Yes! No!

Stop shouting. Yes, sir. If you make one more sound, I'm gonna tell them to put a bullet oh, in your mouth. You hear me? Now listen. Stand up. Stand up. Now, over the machine. Come on, come closer. Come closer. Smile. You smile. You say cheese. But for what coming on? No, no, like bite. Smile. Yes, sir. Okay. Smile. If you smile, or are joking. Okay, it. be gone. Smile. Hide the gun. Smile. Yes, sir. Wálé wálé wálé wálé tẹ́ ẹ bá ta obìnrin sóbìnrin ayé ọlọ́run pàtàkì ó kó ẹ̀jẹ̀ dùn. Ẹ̀rọ tó wá gbélé ìmọ̀ràn wa wúlò fún wa àwọn èèyàn ti jà. àkọ́tún wà lọ́wọ́ yìí. ọ̀rẹ́ níbo yẹn. wẹ̀rẹ̀ rẹ o. sọ́ọ̀rọ̀ wá sí tẹ̀lé. nínú o. mo ní ọmọ bẹ́ẹ̀ bá yẹ. yìí yìí ọ̀run. yìí. It is a congregation. Next time try me, I'll blow off your head. Ìwọ̀n ká mo bízí díẹ̀ ní ọkọ̀ eh, Okay. Okay, mo ti gbọ́, worry. All right, all right. Okay. Ah. Afunki. Hmm. Kombi. Abiola. Oya. Oh, yeah ṣebí ó wọlé ó wọlé lẹ́ẹ̀kan ó lọ sókè àwa méjèèjì àwa tẹ̀lé àwa náà lọ sókè. kò ṣe máa lóhùn. kí mo pẹ́ tẹ́lẹ̀ mi náà ṣébí mi nìkan ni mo lọ sókè. ní sùúrù ní sùúrù nǹkan tó ń tíra láti sọ tó ń gbọ̀ lédè tí ò lè sọ òun ni pé báwo lè débi padà bìkọ́ tó ń dúró báyìí lọ́ọ́ lè lọ òkè bí rọ́bọ̀tì ń sìn. a lè gbọ́ wíwíwí tẹ̀lé ẹgbẹ́ orí orí omi wọ́n kì í abẹ́ aka lókè ọ̀ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdé ilé kó gbẹ̀gbẹ́ wa kọjá wọ́n sísàlẹ̀ báwo lè dé ní padà sẹ́. bí mo ṣe gòkè bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ̀kalẹ̀ ó ti yẹ ẹ nà ó bí ṣe gòkè mo ṣe sọ̀kalẹ̀. wo a ọ̀rẹ́ o ní ìdá ti sọ̀rọ̀ jù ó ti ń yé mi bọ̀ báyìí hmm. ṣọfẹ́ gbọ́ gbogbo nǹkan ló ní expiry date sórí expiry date tèmi nínú ilé o ti ń súnmọ́lé ah, ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò lè wáyọ báyìí ṣó ìkó ti ń rújú bọ̀ àdókò ẹ̀ ti ń dàrú bọ̀ nígbà téèyàn gòkè lójú wa tí ò lè sọ kálàkálà lójú wa tí ò lè explain tí ò fún wa ní proper babe wan enter báwo ló ṣe wọlé. ó appear. gbà tó gbowó ńkọ́. ó disappear. you see ìyẹn jẹ́ kó yé wa wípé kò sí bó ṣe fẹ́ smart o ò lè mú atẹ́gùn. kò pọ̀ tó ti rí ya tó bá jùyàn lọ lè jùyàn. ah ìyá tóyà ló máa sọ nípa ẹni tó nà nǹkan ní dà fún tí yàrá tó to máa kì í ṣe. kò possible kó lọ dọ̀bù cross ẹ̀ to máa nù ẹ̀ pa lọ́nà mm-hmm. ó máa jẹ ìyàkúnyà. Mm. ó jẹ́ Jeff Jeff mo sọ wípé mo solution ẹ jẹ́ àpààyàn jọ amaṣan tá a máa fi pa ni. ibo ló ti fẹ́ rí ibo ló ti fẹ́ mu ṣe bẹ́ẹ̀ tó bá rí tó bá mú ló máa pa. ẹ ṣe bá ti rójú ẹ. you still don't get it you know me now i have a perfect solution for this problem i tell you ẹ wo ṣe é gbogbo nǹkan tẹ́ ẹ sọ látara ọ̀gọ̀tẹ́ sí tó kàn mí ṣe é nǹkan tẹ́ ń fẹ́ kẹ́ máa wọ ìkọ̀ọ̀kan lélẹ̀ nọmba wà ní wa nínú street tọmọ yìí bá ṣe wà ń ta number di nọmba two ẹ eh, wà ọba ni wà táwọn ọkọ tún pè ń kábíyèsí ṣẹlí kéésì tó wà lẹ́yìn táwọn èèyàn kan ò bá ké ẹ jẹ́ kó kú sí i. now this is it ah. ṣètìlí babe tá a sọ̀rọ̀ pa yìí faith you know me now you know me i be ex jailbird i don go prison like thrice mo ti jẹ wà lẹ́ẹ̀mẹ́ta ní prison ìjọba mọ̀ mi i'm a registered criminal you know so nǹkan tí n bá sọ fún ìjọba wọn máa gbọ́ nǹkan tá a máa ṣe lélẹ̀ because èmi ti ṣe àwọn findings tèmi mo ti mọ everything nípa bébù yìí even orúkọ bébù yìí Adawa. ló ń pè. àdáwà. àdáwà mo wá mọ̀ bóyá àdáwà super mi àbí àwàdà kẹ̀ríkẹ̀rí but I know say adawa ló ń pè na one woman mopo okay. now this is what we are gonna do mo mọ àwọn officers kọ̀ọ̀kan mo mọ àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan tí wọ́n sọ fún nípa bẹ́ẹ̀bù yìí pé ok bẹ́ẹ̀bù yìí criminal ni òun ló ń da ìgboro rú ẹ̀jẹ̀ tí ń wa bẹ́ẹ̀ ṣe máa mú bẹ́ẹ̀ ṣe máa mú bẹ́ẹ̀ ṣe máa mú òun lélẹ̀ bá ṣe máa sẹ́lẹ̀ nìyẹn I tell you tí má dẹ̀ ti sọ fún wọn wọ́n máa gbọ́ sí lẹ́nu because they know I have been there I have done that. Hello. Yeah, just before my hands, I swear to God, we no ma sell it. Mhm. ṣálábà ló fẹ́ ta sí náà báyìí náà ṣé corporate ló fẹ́ ra ni o àbí tí mo là mo ń bí ẹni o àdèdè sọ bí epsilon fẹ́ ra lọ́wọ́ ẹ o ọgbẹ́ni wetin. Uh-uh. see this is what we are gonna do i ma sell babe yìí àdàjọ máa gbowó lórí ẹ no ẹ kàn béèrè pé báwo ni mo ṣe fẹ́ ṣe. DMP progress DMP progress. progress. pmp. ẹ a ní one or two things láti discuss nípàdé a ní gbára wa lákòókò púpọ̀. let me go straight to the point. ara àwọn issues ta ní láti discuss ni pé honourable akànnì àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi this time around màá fẹ́ ká máa play open door policy because àwọn tí wọ́n dìbò fún wa náà nǹkan kan la sọ fún wọn kó tó di pé wọ́n dìbò fún wa so nígbà tán dẹ̀ ti dìbò fún wa tá ti wọlé yẹn ó yẹ ká mú lè rí wa ṣe ọlọ́run á dẹ̀ fún wa ṣe kò ń ṣe nípa agbára wa ọ̀nàrìbọ akọni màá fẹ́ kẹ́ gbé owó yìí kẹ́ lọ pin mo ti discuss pẹ̀lú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ṣe máa ṣe ṣé wá rí àwọn olóṣèlú wọ́n máa ń pe èdè kan tẹ́ bá ní ṣé ó rẹ̀ rẹ̀. a máa ní kó rẹ̀ rẹ̀ o láì hmm. sí ní tọ̀pọ̀ rẹ̀ nǹkan kan kò rẹ̀ rẹ̀ kò délẹ̀ so ẹ jẹ́ kó rẹ̀ rẹ̀ ṣẹ́ gbọ́ ẹ jẹ́ kó rẹ̀ rẹ̀. Honorable Adéwọlú distinguished senator of the Federal Republic of Nigeria. Ah, today mo mọ̀ pé ẹ máa pè nìyẹn olùkù <laughs> mo mọ̀ pé ọlọ́pàá pèsè àwọn ni ọmọ owó pín àwọn ọlọ́mọ owó pín ẹ jẹ́ ká fọ́lò discipline oníkálukú ṣe tó yẹ pé ní oníta máa ṣe ni pé ká máa fi kíní kan ṣe. ṣé o mọ̀ yìí pé nǹkan kan tọ́ sí àwọn kan nítorí nǹkan kan ṣé o ti gbàgbé pé àgbàlagbà ni ọ̀nàrẹ́bù àkànní Hmm. nínú gbogbo wa bíbí báyìí àwọn náà dàgbà jù ó yẹ ká máa fi ọjọ́ orí ṣe lẹ́kọ̀ọ̀kan. ẹ wo ó jẹ́ ọ̀rọ̀ owó ń sìn ẹ sọ pé àgbà kì í tọ̀hún ọ̀dọ̀ àgbàlagbà ni mo pẹ́ bẹ́ẹ̀ ló máa pọ̀ sí ẹ jẹ́ ká follow discipline ẹ jẹ́ ká máa tẹ̀lé nǹkan tó ní kálukú bá ṣe hey honourable body for instance red law university of lagos ẹjọ́ ló máa máa lò káàkiri ló máa rógun ẹjọ́ Èmi àti ìjọ ní management. Ọlọ́run ẹ̀fọ́ agbájé. Ó bá ti ọ̀gá. Èmi ò lè rógun ẹjọ́. Sit down. Gbogbo ìgbà kọ́ ni wọ́n máa wà báyìí. Àgbékalẹ̀ ni òṣùwọ̀n. Ara kan tí mo dẹ̀ máa ń bẹ́ẹ̀ sọ níkọ̀rọ̀ nìyẹn. Wàá sọ̀rọ̀ tó ní ọgbọ́n. A gbà pé ìwọ lórí ìdí mọ́nì bàjẹ́. Mhm. Lóòótọ́ àti lọ ṣùgbọ́n tó bá ti dé níbà ẹ jẹ́ ká ṣe gbogbo bó ti tọ́ àti bó ti yẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àjẹ́ àfẹ́rẹ́dì ọ̀nàrẹ́bù agbájé jẹ́ ká ṣe bó ti tọ́ àti bó ti yẹ. ọ̀nàrẹ́bù agbájé bàbá ẹgbẹ́ ṣé o fẹ́ kán gbé owó ìfún ẹ̀ It's my discipline. Bẹ́ẹ̀ni, I know, tó bá tó bá jẹ́ pé o fẹ́ kí wọ́n gbé fún ẹ kó ah òun ah Ah, ah mélòó? My discipline. Ah ah, ah náà. Ah ah, ah ah, ah ah ah àgbà, ẹ jẹ́ kó ah ah agbájé ah Ah, ẹ jẹ́ kó pin. Ah, ọ̀rọ̀ ah ah ah sọ̀rọ̀ ah náà? Ẹ jẹ́ kó pin náà. Ìyá ló dàbí ìyá tó ah pè. ah lọ rí ìbò agbájé. <laughs> dẹ́dẹ́ mìíràn wò gbogbo bàtà bá ti ń sọ̀rọ̀ ṣá eh. o ò mọmọdé o ò máa gbalagbà ó ti gbàgbé ọjọ́ orí ọ̀nàrẹ́bù àpò. ṣé o rí bàbá yìí àwọn náà sọ pé ayé dùn ká máa bọ̀ ṣé o wá rí ọmọ kékeré tó bẹ̀rẹ̀ báyìí tó ń wò di àgbàlagbà ọmọlẹ́yìn náà àwo tiẹ̀ lọ́ọ̀fù ká máa lé léyìí. ẹ fi lọ́ọ̀fù ká máa lẹ̀ ah, ẹ fi lọ́ọ̀fù ká máa lẹ̀. ẹnu ò ká ẹ rí. ẹ má jẹ́ kó kábàdì ọ̀rọ̀ owó ẹ gbàgbé ẹ̀. Ah owó ní owó. ṣáàjì kémi rí à láti tèmi. Ah, ìṣẹ́jú mélòó. Your Excellency. Your Ẹ wo bí o ò fi ariwo rárá anybody tó bá pariwo màá fi wọn fọ́ orí ẹ̀ lọ́wọ́. ṣùgbọ́n gbogbo ilé kí ló ṣe yín tẹ̀gbọ̀n kí ló ṣe yín tẹ̀gbọ̀n ṣe ní gbogbo ilé gbogbo ilé ẹ wá bá mi bọ̀ ẹ bá mi bọ̀ ó mi fariwo. tàbí buhari wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ tí máa buhari wọ́n kọ́kọ́ tí máa buhari wọ́n kọ́kọ́ kíákíá. mi ò ní táìmù o. ọmọ nàìjíríà rere ni bí mo ṣe lọ mi ò fẹ́ ariwo kan kẹ́tọ́ jùmọ̀ lẹ̀. Yeah. 有别问，有别问。 ẹsẹ̀ ọmọbìnrin náà mi ò mọbi tó ti wá bóyá ní ògiri ló gbà ní bóyá ó da afẹ́fẹ́ ni bóyá gba kọ́nà kan wọlé ni a kàn ṣàdédé rí láàrin wa ni. bpo ó gbọ́n mi láti irun orí báyìí títí dé ìkọ́nà ẹsẹ̀ gbogbo nǹkan tí mo lè ló gbà ó fẹ́ lè rìn mí wòwò díẹ̀ ló kù kó ní kí n bọ́ ròjì mi dpo ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o kí ló dé DPO under your jurisdiction we doing your will ah, ah. ẹ wò ẹ wá jẹ́ kí n sọ fún yín. ẹ wò tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ wá àtọkàn ṣe sí àwọn tí wọ́n fi yín sí bíbá ìgangan tí wọ́n jẹ́ ọ̀gá yín tẹ́ ẹ ṣe yẹsà yẹsà fún àwọn ni màá lọ rìpọ́ọ̀tù yín fún màá jẹ́ kẹ́ ẹ mọ̀ rí pé I'm a senator of Federal Republic of Nigeria. My DPO in addition to what she has said gbogbo wa la disturb disturb we have the mandate of the people not to protect interest the situation is becoming highly embarrassing. Ah. we are elected and we have the mandate of the people to protect their interest and you divisional police officer which means other police formations are under you you are sitting down there in order to protect the interest, the lives and property of the people. kí la fẹ́ máa sọ fáwọn aráàlú you are the divisional police officer every now and then we are being terrorized and only one person a female woman obìnrin àtẹnudọ ó wá ń terrorize everybody wọn wá dé yàn terrorize mọ́ because ẹ̀rí wọn mú wọ́n tún wá bọ́ sórí àwọn elected officials of the government to the extent àwọn na àwọn honourables báyìí gbá wọn níkù bó ṣe wù kó máa gbé owó kó máa ṣe gbogbo ẹ̀ káàkiri ẹ bá wa wá nǹkan ṣe sí o. ẹ bá ti wá nǹkan ṣe sí ni o tẹ bá wá kọ tẹ ẹ wá nǹkan ṣe sí. àwọn tó jù yín lọ àwọn tó fi yín síbi báyìí àwọn tó tún jẹ́ ọ̀gá yín àwọn ló máa pàṣẹ me as a person I told my senator I am not coming here onílùfùfù ni mí hmm. because each time you go to the police station the police is your friend and my one conscious sinner and you are saying the same thing too mo fọ ọmọ pé let's go to Abuja straight. just the, for a start ni. ẹni sùúrù my ah, senator. just for a start ni. inspector general of police is my personal friend. a jọ lọ school ni my classmate máa walk up to his office máa lọ síbẹ̀ máa lọ complain and he knows what to do ah a state under your watch a single lady is terrorizing us ẹ̀yìn níbà ẹ̀yìn fún mi ní parable ó ga o ó ga o àbí senator senator ó ah, ga o. distinguished I'm aware of this this this lady's crimes, what she does all over the place. No more. I know all about her atrocities. But we're trying our best. Èmi ò mọ bí tí woman yìí ti rí agbára tiẹ̀. Honorable, tí ẹ bá by the time you cock, ó ti disappear oh yes láyé àtijọ́ nígbà àwọn ògèdèǹgbé agógúngbòrò àwọn àkàrà ògùn a máa ń gbọ́n pa èèyàn dafẹ́fẹ́ èèyàn but this one is real. how she does it ah no but i give you my word. i give you my word man we will do everything possible we must get her we must strike her down. If I tried my best and I do not get her, I stand to be sacked. Take my name to Abuja, report me to IG. He should sack me if I refuse to get this lady. I will get her. Oh God, I will get her. Hmm. I will. I'm ready. Hmm. My senator. Let's go. ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀. sorry. And I see like when you said, tell me that you are very sorry. Sorry for yourself. appointed Nigerian police force. You have disappointed the Federal Republic of Nigeria. You hurt me. You hurt me. You know why? Because I have so thought, I thought, I thought you guys were going to do wonderful things. I told the press how I have wonderful men who will do who will do their best. I brought you down from where you were to come and do this job and do it so perfectly the way you did the other place. No. You just got here and you started rigmaroling. You didn't do anything. Right, right. Dubai, not No. God, you did something. ẹ kí n pọ́n ilé lójú àwọn press ẹ kí n sọ fún gbogbo ayé pé you people are capable. I told them I told everybody that was that who, who were ready to listen to me everybody that that that, that was available just read Maroling. Read Maroling. Think, uh, you, you made me think that, oh yeah, we will do it. But what did you do? You fucked me up. You didn't do anything. Perhaps you were running after women. You didn't do what you must do. ẹ wá jẹ́ kí n dàbí oníyẹ̀yẹ̀ níwájú president IG ó dàbí oníyẹ̀ níwájú àwọn tán àwọn senators all the people that that were, were, were affected. God will disappoint you. Ah. Ẹ má bínú sá. God Almighty will disappoint you guys. I mean, we are very very sorry sir. Ẹ sà, àwa náà ń gbìyànjú sá and try best wa. Ó kàn jẹ́ pé ẹdìyẹ wa ń làágùn ṣùgbọ́n imú ara ẹ ni kò jẹ́ kéètì ẹ ara ẹ ká rí àágùn yẹn tó ń yọ lára ẹ díẹ̀. ok ọ̀rẹ́ sá. ẹ má bínú sá. tọ́lá mi. ẹ má bínú sá mo promise pé a máa tún gbìyànjú sá then a máa wá with best result sá. If you don't give me best result, God will punish you. Ah. aka faith jeff owólẹwà aka tony montana ó máa yà yín lẹ́nu pé mo ṣe mọ̀ yín immediately tí mo ti rí kọlẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe investigation yìí so ó yẹ kẹ́ mọ orí èèyàn tí mo jẹ́ now mo fẹ́ jẹ́ kẹ́ realize pé ìtàkùn tó ní kí ni má gòkè àlọ́ tòun tẹ́lẹ̀ lójọ́ ń lọ o and remember one thing mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé àjọ wà ní street ni o now Jeff kí ni reason tó fi pè mí. detective Fúnṣọ Akíndélé mo mọ̀ bẹ́ẹ̀ mọ̀ èmi náà mọ̀ yìí like I know you like the back of my hand mo mọ̀ pé hate èmi náà dẹ̀ hate. yes mo mọ̀ pé o lè like me èyàn kì í tilé ẹjọ́ dé kán aṣọ rẹ ẹ̀wọ̀n tó lọ èmi tí mo rán ẹ lẹ́wọ̀n rẹ̀. mo ti lọ sẹ́wọ̀n lẹ́mẹ̀ta the first ẹ̀wọ̀n tí ma kọ́kọ́ lọ ẹ̀yin lẹ ṣokùnfà ẹ̀ wọ́n ṣe mú mi so I hate you but there is this saying tó máa ń sọ. So, wọ́n máa sọ pé the enemy of my enemy is my friend and a friend of my enemy is definitely my enemy so we have a common enemy mo mọ̀ pé for the past two years ìjọba ti ń wá this particular criminal kan tó máa ń pè ní Abiola aka Adawa. so mo dẹ̀ mọ̀ pé jẹ́ the IG has been breathing heavily down on your neck láti mú criminal yìí ọ̀dẹ̀ mọ criminal jẹ́ sọ but with all pleasure mo jẹ́ kó yé yín wípé gbogbo ọ̀nà tí ẹ fi máa mú criminal yìí ló wà lọ́wọ́ Ahmed Tata Joko yìí bẹ́ẹ̀ so this is what we are gonna do. ibi tó ń jẹ́ sí ibi tó ń dé sí gbogbo everything nípa àdáwà gbogbo ẹ̀ la mọ̀ mo dẹ̀ mọ̀ pé tí ẹ bá mú àdáwà it's gonna be a huge instrumental to your own promotion àmọ́ ẹni òfìfo wa kò kí n dún yànmùyànmù. ìtumọ̀. tí ẹ bá fẹ́ mú àdáwà that is tí ẹ bá nílò gbogbo information láti fi mú àdá wa ó máa cost yín ní ten million naira because I know there is a price tag on àdá wa underground. Ah, kẹlẹ mọ̀ pé kò sí ìrọ́ nínú nǹkan tí mo bá ní sọ lọ́rùn. ẹ má fọwọ́ kàn ẹ̀kọ́ nǹkan tẹ́ fẹ́ wò yìí. ọ̀gá ọlọ́pàá àdáwò ń ṣe criminal tẹkàn máa mú tẹkàn máa detain tẹ bá ti mú lọ́wọ́ kan kẹ́ ṣì dájú ẹ̀ lọ́wọ́ kan tẹ bá lọ fi sílẹ̀ lásán apààyàn tìrùntìrùn. torí pé àgékù ejò ṣòro ó máa ń ṣòro jagbọ́n lọ. ó lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. mo fẹ́ kẹ́ realize pé gọ́ọ̀mẹ̀ntì ò kì í negotiate pẹ̀lú terrorist o. we are not terrorists. ọmọ tó a fẹ́ jẹ búrẹ́dì òun náà ní láti mú ṣúgà nímẹ̀. then if oh. you are ready to arrest Adawa you have to give us that ten million naira upfront cash in an um, cash in unmarked currency. and gba check ẹ̀ẹ́dẹ̀ ní sẹ́ndẹ̀ sàkáǹtì wa a máa gba cash. not the right place láti sọ̀sà. Gogo, Faith, Jeff, it's a deal. pé o ẹ ti gbúrò Bíọ́lá ọmọ yín gbẹ̀yìn. Ah. Bíọ́lá Bíọ́lá lè dárúkọ báwọn ọ̀rọ̀ tágbàlagbà fi ń sunkún hmm? lọmọ kékeré fi ń ṣẹ̀rìnrín ọdún ti pẹ́ gan-an tí mo ti fojú kan Bíọ́lá gbẹ̀yìn. ẹ dákun báwo lẹ ṣe jẹ́ o. ẹ màmá èmi ni ipo tí mo wà ní ìjáàjì kéèsì bíọ́lá ọlọ́pàá ni mí. ọlọ́pàá ni. bẹ́ẹ̀ni. Ah, kí ló ṣe bíọ́lá ọmọ mi. ìyàrá kò sí nǹkan kan tó ṣe bíọ́lá bíọ́lá ló ń ṣe nǹkan. jẹ́ ti ẹ̀gbọ́n pa adigunjalè kan tó ń dà lóru tó ń mi ìlú lògbòlògbò tó ń ba gbogbo nǹkan jẹ́ tí wọ́n ń pè ní àdáwà. àdáwà a máa ń bọ̀ kódà gan a máa ń gbọ́ lórí tẹlifíṣàn náà. ṣe fẹ́ gbọ́ bíọ́lá ọmọ yín gangan gangan làdáwà. àdáwà bíọ́lá ló ń jẹ́ àdáwà. ah ó wá tán kó báyìí hmm. orí ọ̀rọ̀ bọ́dá gangan ni bàbá rẹ̀ kú sí. ẹ ìyá Bíọ́lá. mo ń jẹ. ìyá Bíọ́lá. mo ń jẹ yín. ìdí tí mo fi pè ẹ́ jókòó lọ́rọ̀ wa mo kó wa máa wò pé kí ni máa mi fẹ́ sọ máa fẹ́ kọ́kọ́ kọ́ fojú kan òpin gbogbo tí bá sọ ọ̀rọ̀ pọ̀ bíbẹ̀ tí máa fẹ́ kó dáríjì mi láwọn ọmọ lórí ọ̀rọ̀ bíọ́lá ni tó bá ń gbọ́ pé èèyàn lọ inú ẹ̀kọ́ níbi tí àgbọn ti ga bẹ́ẹ̀ lọ́rọ̀ bíọ́lá rí o pàápàá nǹkan tọ́wọ́ èèyàn tó èèyàn fi gọ̀gọ̀ fà á rọ́pọ̀ mẹ́rin. so gbogbo yàmà yàmà tí bíọ́lá ń ṣe tó ń ṣe bóyá ń ṣe yẹn kò sé lórí ibi tí mo ti lọ tọrọ ẹ̀ bẹ́ẹ̀ ni ó lọ tọrọ ẹ̀ ń gan ni. ẹ lọ tọrọ bíọ́lá níbì kan. ó ṣe é gan ẹ wàá sọ fún mi látijọ́ yìí. fọlọ́ọ̀bà bẹ ní sùn jẹ́ kí n délẹ̀ fẹ́ kọ́ mi kọ́kọ́. Ah. sórí wọ́n sọ pé ìmọ̀ àlọ́ àdọ́tọ̀ mo ti fi kún pé ọlọ́run jẹ́ kí n rí èmi wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ kan torí ìfẹ́ tí mo ní sí ẹ ló yẹ kí n lọ ṣe nǹkan tí mo ṣe wo years tá a ti fẹ́ra wa tí ò sí nǹkan kan lára wa wọ́n rò pé ah, àwọn fámìlì mi rè máa kọ́ mi ní pé lọ ṣe báyìí lọ ṣe báyìí kún ní wọ́n yàwó fún mi lẹ́gbẹ̀ẹ́ láéláé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ tí bá ní kí n máa gbọ́ gbogbo tí yàn fámìlì mi sọ gbà yìí èmi pé òun jẹ wà dé inú i love you mọ̀ pé kí ni òun jẹ́ kí fẹ́ yìí já láàrin mi àti ẹ̀ bá fi mọ̀ pé kí ni òun jẹ́ kí fẹ́ yìí já láàrin mi àti ẹ̀ bá méjì fi kó kan babaláwo ló pọ́nlé. babakẹ́pẹ́. àwọn pọ́nlé. babakẹ́pẹ́. àwọn pọ́nlé. ẹ̀rí lóhùn. ẹgbẹ́ tọ̀tọ̀tọ̀ lápọkùnrin ọ̀gùn. Hmm. ṣé mo mọ̀ pé kò ń bá bẹ́ẹ̀ kó lè ní ìwọ náà. gbogbo nǹkan tó bá ń dè á máa dè gbogbo nǹkan tó bá ń tú á máa tú sórí kankan ń ṣe mí nǹkan gan ọkọ ló ń ṣe mí mẹ́ẹ̀ẹ́dógún ń ṣe mí kọ́kọ́ yìí sórí gbogbo ìgbà tí bá ti lè wà báyìí tí bá ti ń ro kinní yẹn ní nǹkan tó ṣe báyìí mẹ́sì máa bọ́ lójú mi àwọn kan lè kàn ṣe mí. àṣẹ àwò. ìwọ wo ṣe mẹ́mi jù wọ lọ. bẹ́ẹ̀ni bàbá ẹgbẹ́ mi gbò. wá wò àwọn kan lè ò ká o ṣùgbọ́n mo mọ̀ kó ti bímọ dáadáa tó yà kó mọ̀ fọlọ́mọ ọlọ́run dẹ̀ ní fi kú bá nù ọ́ kí n kàti wá gbọ́ èmi tí mi ju ọ̀rẹ́ wọn níná kó forí bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ìrọ́pò ṣé tíró èmi bá kú sí i àni mo fẹ́ fi rọ́pò ìyẹn ló máa sọ pé ọlọ́mọ ìkẹ́ ọ̀ kákun mi tí bá kú báyìí mo kákun mi kọ́ lọ́mọ ìkẹ́ kákun mi. ẹ ní kákun lọ́nà àwọn alálẹ̀ ẹ ní kákun mi. kí wá lè má kákun mi ẹ̀ báyìí kí wá sọ́dọ̀ ẹ̀ tó sì ní àìlárẹ̀ mo yà gbé bí ṣe tó yìí kí má ti bímọ láyé lóòótọ́ ogun oríṣiríṣi ló ń sọ àbọ̀ mi ò yé wá wo mo ní wòlíì ò ní ìlàdúgbò ẹ̀ o ṣùgbọ́n tó bá kúrò ládùúgbò ẹ̀ tó bá lọ sọ́nà tó bá jì tí àwọn aládùúgbò ẹ̀ wá gbọ́ gbogbo nǹkan tó ń ṣe tíjọ́ tìlù ló máa fi pàdé ẹ̀ o. bẹ́ẹ̀ ni màmá ẹ àwọn ọmọlẹ bàbá wàá fẹ́ bẹ̀ẹ́ lẹ́bẹ̀ẹ́ kọ́ sọ pé lè mọ́ ti pọ̀ lọ́dọ̀ ẹ̀ bá mi wá nǹkan ṣe sí i mo kí n tiẹ̀ bímọ kọ́ máa pè mí ní bàbá alágbájá inú mi máa dùn. bàbá kò ń ṣèlè kò ń sànà lẹ ti ń wà mo sì ń yẹ fáwò bẹ́ẹ̀ ni mò ń bẹ àwọn ọrùn mọlẹ̀ léèrè ẹ má jẹ́ kọ́rọ̀ èmi àti yín kó yàtọ̀ ọba mi èbò ọkọ mọ́ yín. Kúnlé sórí gbogbo nǹkan tí ètò ìtọ́jú gbogbo bóyá ń sọ̀rọ̀ yìí ìṣe ló ń múnú inú mu mí ah, báwo ni ẹni tó àyè tó nìkan mú mi ṣé kí n má tó ẹ̀ sórí àgbà tí mo ti fẹ́ ìyàwó mi bí mo ṣe nífẹ̀ẹ́ tó bóun náà ṣe nífẹ̀ẹ́ mi ni ẹ kò ti fi mí lẹ́kọ̀ọ́ ti lọ tó bá wà lọ tí bá tún lọ fẹ́ mi tí wọ́n bá ń gbọ́ pé olúwo bímọ àbí kiri kankan kan bá wọ́n lè lẹ́sìn ó lè bẹ́ẹ̀ kò lè ṣe ní gbọ̀ngàn báyìí ọlọ́run fi ọmọ yẹn bò láṣìírí ni káló bá ti lọ ńkọ́ hmm? káló òun náà bá jẹ́ nìkan tó pé mo mọ̀ pé inú ìdílé wọn á ti máa kọ ní oríṣiríṣi sí létí òun ní òjò hmm. tó bá ti jójó ohun orí tó ń kọ sí létí ni á ti lọ ọgbọ̀nlé mo wá sá díẹ̀ ni gbogbo nǹkan kí nǹkan tó bá mọ̀ kó lè gbà bó bá ṣe gbà ní àṣemáṣe àwọn èmi gan fẹ́ lọ́mọ hmm. mo fẹ́ lọ́mọ mo fi lé dùn àbí ẹ̀rù bàbá ẹ mú mi rántí orin ẹsẹ̀ ẹ̀fà kan nù tó lódo ní bínú bínú bínú babaláwo ò ní bínú títí kó dáfá rẹ̀ nù sígbò odò ní bínú bínú oníṣègùn ò ní tijú ọmọ aráyé títí kó sóògùn rẹ̀ nù ẹ bá má bínú ẹ sinmi mẹ́dọ́ òpó kìíní ijú. àwọn òpó lè kí ló ní má rojú wo wo bí tó bá dé bẹ́ẹ̀ nǹkan tèmi bá fẹ́ ni ò ṣe fẹ́ mi se bí èmi mo wá bá ẹ nǹkan tí bá fẹ́ ni kò ṣe fún mi mo ní ìdí ọmọ àdìkọ́ pè mí ní bàbá alágbájá òun ló òun ló máa dùn mọ́ mi inú jù. nǹkan tí nǹkan tí bá ṣe fi bímọ láyé òun ló fọwọ́ sí. tá a bá tọrọ ọmọ yìí fún yín ọmọ yìí lè yarọ. bàbá ṣé bá rọ ni ìbáàdì odi kó má sọ̀rọ̀ rárá mo nífẹ̀ẹ́ sí bàbá kìíní kan nìyẹn. pàápàá jùlọ ọmọ tá a fẹ́ tọrọ yìí àmọ́ orun tó lẹ̀yà ó lè ya ògùn dágbèjì olórí olè o. kó má ya ògùn dágbèjì mọ́ kó ya ògùn dágbèjọ kó ya ògùn dágbẹ̀sọ kó ya ògùn dágbẹ̀wá àní kó kí n ṣáàtì bí. àtúbọ̀tán ló wájú o àtúbọ̀tán ni ẹgbẹ́ àwò o. ògùn ọ̀lẹ́ fàtúbọ̀tán lẹ̀kùn sátúbọ̀tán bí kan àwọn àtúbọ̀tán náà lájókòó gbà ó sọ fún yín. ẹ bì í ẹ gbọ́ bó ṣe wí ni ọlọ́ṣẹ́ tùá atúmọ̀ṣe lólòdì ìràdà ọ̀ṣẹ́ tùá ọlọ́mọ ọ̀pápá pábídà sọ bídíré kì í roko kì í yẹ̀nà kò sí tẹ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ tí ò sí tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ni kò sí tí ò ní ṣe. báwo nǹkan kan o torí gbogbo ètò ọlọ́mọ máa yògùn dábìdì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìkọ́lé yá kọ̀ọ̀kan private teacher private everything àwọn tó àwọn kọ́ wà pé consultant ni wọn kò sí nǹkan tó ń ṣe ọmọ wa ọmọ sì tẹ̀ wọn máa kánsẹ̀lì ẹ̀ ní orí ẹ̀tẹ̀ rògbò máa fẹ́ yà òkú dábìyà kó máa jòlè yẹn wọn á tọ̀nà ọpọlọ ẹ̀ tọ́ba tọ́ba advice ẹ̀ títí títí títí straight ibi tàwa rẹ̀ kọ́ ló ló máa lọ. ẹni kò sí wàhálà ṣèbí ká ẹ ti bímọ ni ẹ ti bímọ tìyí sì ti dayọ̀ báyà yín ti dayọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ yín ẹ ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ lọ́la àwọn ọ̀nùmọ̀lẹ̀ lọ́wọ́ bàbá mi olúkúgbó dẹ ọ̀rọ̀ kìkì gígùn ògùn wọ́n ti ṣe wọ́n ti ṣe gbogbo ẹ ti bọ́ sọ́kù ó sì ti bọ́ sáyọ̀ ẹ mọ́ dójú ọkọ kẹ́ ẹ mọ́ yọ. babaláwo ṣe oríṣiríṣi ó ṣe oríṣiríṣi eléyìí mo ṣe máa ríde kí ni ìwé ṣé kí ṣáà ti lọ́mọ láyé nǹkan tẹ́ bá ti wò pé kì ti lọ́mọ láyé gbogbo nǹkan mo lè ṣe kò lè fi lóṣù kò lè fẹ́ gbọ́mọ̀ bẹ́ẹ̀ tí wàá wò sórí gbà yẹn ti bá ní kí sọ fún mi mo lè sọ fún ẹ pé mo tún wá rò yí pé wọ́n ní nǹkan tó bá fẹ́ kí èèyàn gbọ́ àfikàn tó bá sọ síta lókun tó bá ti lè mú ẹ sọ̀rọ̀ kan fún ẹnìkan àbí mo sọ fún ọ náà ìwọ náà lọ́ọ̀ṣẹ́ mi mọ̀ pé lọ́rẹ̀ ni ó láwọn ọ̀rẹ́ tó bá sọ fún from there wọ́n lè gbé ah irọ́ kíní kan ni ó fẹ́ ṣe gbá kan ní kankan báyẹn ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ tí mo rí bóyá ń lọ yìí tó ti bá sọ pé kò ní dáa tó bá lọ di pé alẹ́ lẹ̀kẹ́ lẹ̀kẹ́ má já sílé má já síta bí kan ló má já sí torí kò nú mi dùn mo àti fẹ́ kó máa fi kíndìnkàn wò pé tí a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ò ṣe bíọ́lá ní ọkùnrin tẹ́gbọ́ ọkùnrin bá ní kò táwọn sọ ìkọlá máa sọ ṣe egun mélòó lóbìnrin ni. ó yẹ kó rí pé ogun táìmù tó bá bá mi sọ̀rọ̀ bíọ́lá o kò máa mú mo mú háàdì mo máa mú kékeré báyìí tí bá wa sọ fún ẹ̀sìn torí ọba ni ó máa ń déwájú ó dé ìdásọ mo mọ̀ bí mo ṣe ní ọ̀nà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọ̀làgà kò ṣe máa sùn tán. dáàdì Bíọ́lá dáàdì Bíọ́lá. ń dẹ́ lóhùn. Ah, ṣé wípé torí wípé ibi tẹ̀ ti tọrọ Bíọ́lá ló jẹ́ kí Bíọ́lá máa ṣe gbogbo báyìí tó ń ṣe tó ń jalè tó ń gùnà nírò tó ń ṣoríṣiríṣi nínú òòlù ẹ wá sọ fún mi. obi mo fi ọlọ́run ṣẹlẹ̀ rí wa láìkàlá ẹ̀sùn mi láì lẹ́sìn náà wá nítorí pé mi tí mo ti lọ tó rẹ̀ ẹ̀kọ́ máa ṣe ìpínyà máa yàrá tó ń ṣe ìlú kan tí mo sọ. mo ah. ah. lè bínú mi tí bá sọ fún ẹgbẹ́ ẹ̀kọ́ sí níjọ́ àkókò máa ṣe ọ̀rọ̀ pé káwọn ọ̀rẹ́ lọ àdọ́pútọ̀ mo láyé mo ti fi gún láti gbà tó ti bí mi tí mo ti máa gbọ́ pé máa àdọ́pútọ̀ pé láyé kò ní ṣẹlẹ̀ sí i. Bíọ́lá Bíọ́lá ló ti dàgbà yìí kí la wá fẹ́ ṣe sọ́rọ̀ yìí. màmá wa nǹkan tó le tó yìí ni. bẹ́ẹ̀ni. nǹkan kan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé ní gbogbo ìgbà tó bá pè é abẹ́ kò fìrí ẹ̀ abẹ́ gbọ́ pé ó wà níbì kan ìyàwó ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ fi ọwọ́ sọwọ́pọ̀ pẹ̀lú wa kí ẹ tètè pè mí nítorí wípé tí ọwọ́ òfin bá tẹ̀ ẹ́ tí ọwọ́ òfin bá tẹ̀ ẹ́ yá wa á nǹkan tá à ń sọ ẹ̀kọ́ la máa ma sọ o ṣùgbọ́n tẹ bá tètè ṣe ìrànlọ́wọ́ yẹn fún àwa ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí ni mo ṣe rọ̀ yín pé jọ tó bá pè abẹ́ kófìrí ẹ̀ abẹ́ gbogbo wà níbì kan ẹ jẹ́ ká gbọ́ ọ. ṣé ti tẹ máa ṣe lélẹ̀. káàdì mi lélẹ̀ fóònù nọ́mbà mi wà ń bẹ bẹ́ẹ̀ ṣe lè pè mí ó wà ń bẹ ẹ jọ ẹ gbìyànjú kẹ́ pè ìyá wa màá tún máa rí yín náà. ẹ ṣe ọ̀rọ̀ tí àgbàlagbà fi ń sunkún òun lọmọ kékeré fi ń ṣẹ̀rínrín ọmọ yẹn ti rìn ọjà aṣọ ògbọ́mọ yẹn mọ́ wá tán pọ̀ ó. fún yín kékeré yìí máa pè mí ẹni ìyàwó ẹ tẹ bá fẹ́ pè mí ẹ kọ́kọ́ sẹ́ni mẹ́sẹ̀gì sí mi náà ẹ fi ṣàmù wípé àwọn ọ̀rẹ́ mi lè wà ní at any time now. ẹ̀gbọ́n ọ̀rẹ́ náà kò ní náà mẹ́sẹ̀gì ọ̀dọ́ sáré bọ́ta sọ owó tí mo ní kó gbé lọ báàgì ló gbé lọ. àánú ah, ti gbèrò sá. Ah. kò tí ì gbowó lọ. ń ah, bọ́ ló gbowó sí. àwọn ṣì wà ní sá. jẹ́jẹ̀rì jẹ́jẹ̀rì. ti ìyàwó rẹ̀ over six million naira ló gbé sí reception just like that. no wonder tí gbogbo èèyàn máa ń complain nípa ẹ̀ ó dàbí ẹni pé ó ti ríṣẹ́ síbòmí àbí problem èwo ló ṣe wọ what's your problem gbọ́dọ̀ sókè my friend ó oh, gbọ́dọ̀ ó dàbí gbogbo ètò ìṣeré lóòótọ́ What's your problem sweetie báwo ni ṣé ìwọ ni kíní burúkú yìí rí tó tó ń tọ́jú. shut up ta ni sweetie ẹ ta ni dàlí ni àìmọye dàlí mọṣúárì àìmọye dàlí cemetery ìbọn ló kú dání méjì fèmí nìkan ah, kí ni kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi. shut up on your news calm down calm down mi ìwọ bẹ ṣẹlẹ̀ bi ṣùgbọ́n tó ń bá sọ̀rọ̀ ṣá èmi náà pè ní adáwà. ẹ màámi. o lọ sílẹ̀ bẹ́ẹ̀ tó bá make attempt ah, àbí tó bá pariwo. ọ̀rẹ́ mi Fúnṣọ́ ṣé kí n má tàn yín ìyà lẹ fi ń jẹ ìyàwó yín láti ọjọ́ mẹ́ta tí mo ti wà ní inú ilé yìí mi ò fi ojú kàn yín bíi kẹ́dé nígbà míì kí n tẹ̀ má rí yín ìgbà míì a ti wọlé ní aago méjì rí tèmi àti ìyàwó yín jókòó síbi báyìí tá a fojú kàn yín ẹjọ́ torí ọlọ́run ṣé iṣẹ́ ìjọba tẹ wá gba òun ló wá mú láyà yín tẹ́ ẹ̀ ti ẹ̀wò ìyàwó tẹ́ ẹ̀ wo àwọn ọmọ tẹ fi sílẹ̀ ìyàwó òrojú yín lẹ̀ àwọn ọmọ òrojú yín lẹ̀ èmi àbúrò gan mo ti wá sínú ilé láti ìjẹta mo dẹ̀ pè yín o ṣe mọ̀ pé mo pè yín láì ṣe pé mi ò pè yín kí n tó wá yí ò dáa ìyàwó mi ẹ kú rojú. ẹ ẹ lọkọ mi ẹ̀yin ò máa wò ó ti yín ẹ̀yin jẹ́ mọ̀ pé látàárọ̀ náà láti bí ìjẹta tẹ̀tí ń jara jẹ tẹ̀tí ń jara jẹ ó kàn ń dùn mí nù kò jẹ́ nǹkan kan sí mi mọ́ kí ló kékeré ni mo fẹ́ ṣe sí ṣọ́kọ tó jẹ́ pé a lè má rí láàárín ọ̀sẹ̀ méjì tó jẹ́ pé màá ti sùn màá kàn mọ̀ pé bóyá bí èèyàn kan sùn sẹ́gbẹ́ mi àfi bí tókù bá jí dìde tó tún lọ sàá tààtúndé ẹmọ ìgbà nígbà tó jẹ́ pé bóyá tó máa ń wẹ̀ tí mò ń gbọ́ tó mi ń dà lẹ́ẹ̀mbà tún máa kọ́ àwọ̀dà òkè bàbá yìí ti wà round bá bó ṣe wà ní ó ti mẹ́mi lára ó ti mọ́ mi lára kò sí ta fẹ́ ṣe kò sóògùn kò lóògùn mo ti mo ti wá débẹ̀ mo ti rí pé kò lóògùn. ẹ̀yin ẹ wo ẹ má fi ẹ má fi ẹ má fi nù mí mú mọ ìfún wọn ló wà nínú òròmọ ẹdí ẹtú yàwó di òkè ọmọ kí ni nǹkan tí mo ṣe tó mọ ṣé mo lọ́mọ síta àbí mo ní mo níyàwó síta ni kí ló dé gan pápá báyìí. bọ̀dá mi bẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn èwo ni ṣẹ́ṣẹ́ àti bí nìyẹn kẹ́ tó sọ ń sìn ṣàti bí yín tẹ bá níyàwó ta ẹ jẹ́ káwọ́ ẹbí mọ̀. àrífura náà ni ah, ah. ẹbí àtẹ́gbà tẹ̀ lè tó bá lè sọ fẹ́mi ṣé bá dẹ̀ lè sọ fúru wọn ò lè mọ wọn ò lè mọ ẹjẹ kan fẹ́ ohun tó fẹ́ fẹ́ eh, ní ìgboro. ṣọ́ ti bímọ ẹ̀gbọ́n mi ṣọ́ ti bímọ àwọn tẹgbẹ́ sì ta ni. wọ́n ní ṣọ́ọ̀ṣì bímọ àlètẹ́ níta èmi ò tiẹ̀ lè trust ẹni tó bá ti ń ṣiṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá àwọn tẹ́gbẹ́ bíi tílẹ̀ bá ṣú wọn tó bá ṣú wọn bá báyìí ibẹ̀ náà ni wọ́n máa sùn sí bó bá bá wọn nínú igbó bákan náà ni ṣé ọkọ bí fẹ́ sọ pé ara òun. ìtòṣe ọlọ́pàá ìlà fi ń jẹ́ la fi ń múnú lè ṣá o. ìgbà náà wàá kọ́ ṣé ìyẹn ló fi wájú tó wá àbádọ́ ìyàwó ẹ̀ tí ó bá ṣe pé olójú níta ní ìjọ́ wo ló ti ṣe ah, mi láṣọ wò bó ṣe wà yìí ìjọ́ wo ló ti ṣe mi láṣọ wò bó ṣe wà yìí náà sọ́lójú àwọn àǹtí náà ọjọ́ kó ń gbọ́ ìgbẹ́ ìjọ́ wo ẹ béèrè lọ́wọ́ ẹ bí o bó ṣe rò pé kò kí ń dùn mí yẹn ló máa ń jà lẹ́nu tí bá wá ti wá sọ̀rọ̀ débẹ̀ a máa ní ṣojú oúnjẹ ṣe ah! rí pé èèyàn lásán làwọn yìí tẹ̀ ń wó lórí ìjókòó. ẹ ṣé kí inú yín máa dùn tí bá wá fi irú ẹjọ́ yẹn lọ yìí ìpọ́kọ mi ò ṣí mi láṣọ wò. jollof rice. ó lè jọ́ fàdà o ẹ̀gbọ́n ó lè jẹ́ ọ̀fadà. ó jẹ́ dòdò àtẹ̀yìn kò sí ìtì báyìí. mẹ́rin mi ò tí bá ti jáde ó máa ti rẹ̀ mí kí n tó dé ó máa ti rẹ̀ mí. ẹ̀rọ burúkú ló ń sàjáde lẹ́nu kí ló ń rẹ̀ ẹ́ fún ó rẹ̀ ẹ́ ní kó má lè mú yàwó ẹ̀ kó má lè ṣe ohun tó yẹ kó ṣe ló fún yàwó ẹ̀ kó ṣe bóun ni òṣèlú rẹ̀ nígbà tó ti lù ẹ́ pa kó tó dé láti ṣé tí o bá ṣe pé wọ́n ń lù ẹ́ láti gbòòrò ni wà wá dénú ilé wà wá sọ fẹ́mi ìyá báwo lọ ṣe fẹ́ rí i bọ́lá mi èyí lọ́pàá. tó bá ti yọ kòkò rí mi bóyá máa rò pé bóyá bẹ́ẹ̀dì ni òkò rí mi mọ̀ bó ṣe wà yẹ kò rí mi ní òhò ọmọlúwàbí gbà ní màá tún màá kásẹ̀ méjèèjì tó bẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pa bóyá tiẹ̀ wá lè gbà tẹ́ńtẹ́ẹ̀dì o bọ́dá yín nǹkan ti ṣe wọ́n jù. àìdálẹ̀ ń ṣe o ẹ̀gbọ́n mi. igi mo máa ń rò kó sóso nígbà ẹni tì ẹ̀gbọ́n mi èyí ò dá. mo ní mi ò ráyè ó máa ti rẹ̀ mi tí n bá ti lọ tí n bá ti kí ló dé fẹ́fẹ́ pa mí ni. sọ́ọ̀tì ọlọ́pàá Ìlọrin. ẹ ní sùúrù ṣé ẹ ẹ ti detective ni kí ni problem yìí gan. ẹ̀gbọ́n mi kí ni problem yìí gan. ṣé mo pé màmí ò fẹ́ kẹ́ ṣiṣẹ́ burúkú yìí. wọn ò lè ṣe mọ́ ló fà á. It was done. Gbogbo wa ìbá ń jáde ṣé o ṣe pé ẹ ti gbé gbági ah, ah, ìwà àti tààrẹ jọ ń jáde ṣé mo jọ ẹni tó fẹ́ jáde lójú ẹ̀ báyìí. òun náà ni mo ṣe ń wò ó pé ò tí múra ni kó lọ múra ká tètè máa lọ bí tá à ń lọ àbí báwo. Ah, mi ò lọ o mi ò lọ sí ẹniwẹ̀ o. kí ló dé. kí ni òde. ká débi tá à ń lọ tọ́ kára lémi kó gbéṣẹ́ ẹ̀ dé ó mọ̀ wípé gbogbo àwọn wa wèrè ẹ̀yin ò mi lára mu náà tá a bá dọ̀hún tó ń sìn kò sí nǹkan tí ò lè ṣe kò sí irú display tí ò lè display tó bá dẹ̀ ti bẹ̀ẹ́ báyẹn inú máa bí èmi. tó ẹjọ́ máa lọ kẹjọ́ máa bá wa waste time mi fún mi ṣe máa rà. àṣejù wọ̀ lórí ló wọ́n ló mọ. mo kọ́ máa lè ti máa ń pọ̀ jù ọ̀dà ìgbà wọ́n lè ti máa ń pọ̀ jù pẹ̀lú ọ̀rẹ́ máa ń fi lè sáàyè. àfà báwo ni ṣé o ti rẹ́ẹ̀dì ká máa lọ ni. mi ò lọ mọ́. ẹ̀yin onínígi lọ́gbà kó má wù sí o. kúbi fúnkẹ́ ẹ wò mí dáadáa mo máa ń pẹ́ kí n tó bínú o tí bá dẹ̀ bínú yẹn tán ìbínú mi ò kí n dà o mi ìkọ̀kọ́ kèkó dìlẹ̀ ìkan nínú ẹ̀yin méjèèjì ó ń di àmì o ó dẹ̀ ń dùn mí torí pé ẹ mọ̀ pé mo wà temperamental ó tọ̀rọ̀ ni mo sọ o ìkan tó dùn mí ni mo sọ o ṣẹ́rí ìkan náà ẹ̀yin méjèèjì ó ń di àmì mo dẹ̀ fẹ́ kí understand kíní kan wípé ilẹ̀kùn ni mí o mo rí lé mo dẹ̀ ríta mo dẹ̀ ríta mo rí lé ju ẹ̀yin méjèèjì lọ ẹ jẹ́ ìsàn kọ́kọ́ fún yín o nǹkan tí ọmọdé ò rí tó bá gun igi ìrókò tí àgbàlagbà tó fìdíra báyìí tó fìdíra á rí jùlọ mo dẹ̀ ìsàn kọ́kọ́ fún yín ẹ má tẹ ọ̀ká mi nírú mọ́lẹ̀ torí tẹ bá tẹ ọ̀ká mi nírú mọ́lẹ̀ ẹ rí ìjà ìjọ afàyàfà o olóyìnbó dẹ̀ sọ̀rọ̀ kó ní to be forewarned is to be mo kìlọ̀ fún yín o mo kìlọ̀ fún yín o. mo ní kóyè máa sọ pé kí n máa kí n máa kú mi jẹ́ kí n sọ̀kọ̀ fún ẹ̀ má túrí kíyàn máa bẹ̀ mí ó máa jẹ́ kí inú tún bí mi sí ni mi ìfẹ́ tó ní ìwọ sọ fún mi pé má bínú mi ìfẹ́ kò tiẹ̀ sí nínú dictionary mi rárá má bínú yẹn èèwọ̀ mi ní mi ìtẹ̀ fẹ́ gbọ́ òfọlọ́run mi ìkan nínú méjèèjì ẹ tẹ̀ra inú dáadáa ẹ tẹ̀ra inú dáadáa ẹ tẹra ẹ nínú dáadáa o nítorí ìpadàbọ̀ mi ìpadàbọ̀ mi a lè sọ fún mi. ìwọ ilé kan wo ló dáhùn àjọ ń gbé kọjá. ó ti àgbèmí kẹ sórí ẹ̀ sáárì dèsí mi nínú ilé ṣé ó wà ní kù. ó ti ń bẹnu wọn ti pẹ́ ẹ̀ sáárì dèsí yẹn ò tí wà tó dé láti ó níbi kọ̀ọ̀kan tó ń lọ àjọ wà ń bẹ̀. ló ń sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mm. lọ́mọ ọ̀rọ̀ lájọ́ ń bára sọ ìsìn ó ti di pa tí ń fi àjájọ́ bára sọ. Ah, gbogbo ọkọ̀ tó pálẹ̀ yẹn ṣe òfin ti gbọ́dọ̀ láìsí kó wà ní fíìmù ṣọ́fọ̀ yìí àgò sí wàhálà ọmọdé gorí igi ìrókò àgbàlagbà ara kúrò lẹ̀ ìyẹn jẹ́ mọ́mọ́ ọ̀rọ̀ tí mi àtẹ́jọ́ wọn sọ ẹ́bí yìí. ṣọ́fọ̀ yìí. ó ó lọ́mọ kú yẹ́yẹ́yẹ́yẹ́ yẹ kó sí bàtà ẹ̀kọ́ akẹ́wọ́n lọ. àti lọ ní. ẹjọ́ obo ni mo wà yìí. <laughs> ibi tó wà yìí ni wọ́n ń pè ní agbede méjì ọ̀run òun ayé. Ah, ìyẹn wá já sí wípé mi kì í ṣaráyé mi ṣèrò ọ̀run mi ṣe wà yìí. bó ti rí gan-an nu ò ń ṣaráyé ò jẹ́rú ọ̀run. ẹ ìyá nǹkan tó gbé mi débi ni pé. sórí gbogbo ìrìn àjò rẹ o ní mo ti rí wọn ti pè mí wọn ti sọ fún mi ọmọbìnrin tó ń ṣe làálàá lórí rẹ̀ o agbára ayé kan ò lè ká o. ṣé bí àwọn àgbà náà nà pa lówe wọ́n ní ẹni tí ọlọ́run ọba ò lè mú kò tí ì ṣẹ̀dá ẹ̀. òótọ́ ni òótọ́ ni ṣùgbọ́n àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ni wọ́n gbé agbára fún un agbára yóò sì lè ká o. ìyá kí la kí la máa ṣe sí báyìí. ó hmm, ń ohun tá a lè ṣe náà ni wípé àyàfi ká bẹ àwọn ẹgbẹ́ rẹ̀ ń àwọn náà lábẹ̀ tí o bí wọ́n bá lè tẹ̀yìn sí agbára rẹ̀ kàmí. níṣó níṣó níṣó níṣó níṣó níṣó níṣó níṣó níṣó níṣó níṣó. pé o drive mi ò rí pé o fẹsẹ̀ rìn mi ò lẹ̀ gbúrò lẹ̀kùn ẹ̀yìn kan kò sí lẹ̀kùn ọmọ tó ṣàwà bíbá yóò ní déédéé rí ẹ bíbá yìí kó máa pariwo tó bá jẹ́ pé o gbẹnu ọ̀nà wọlé ni ah mo ṣe kí ló ṣẹlẹ̀ Hello, Túnjí. Wà lẹ́nu gate, ta ló ti gate náà? Ẹ ṣe máa láwo mi gẹ́gẹ́ láti máa mú kí jáde lọ. For what now? Ok, ẹni tó bá dé kò sọ fún pé bóyá tó bá dé kò pè mí sókè lè padà kí wọ́n á mú kàn tí wọ́n mú lé. Ok, ok, ok, ok, yà bá mi ṣe, bá mi ṣe. jẹ́ kí n pè é padà. madam madam ó jẹ́ kẹ́ gbé máa tíráṣà láti lé yín kẹ́ wá tẹ́ sórí ibẹ̀ yẹn kẹ́ lè ba lè sùn dáadáa nìyà. abẹ́rẹ́ bọ́ọ̀lù ìtẹ̀wé fẹ́ jáde jàre. àdáwà. ọlákúnlé johnson. àdáwà. ọlákúnlé johnson ó gbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. èmi nìyẹn èmi ló gẹṣin wa ká mọ́lé ah, wá gbọ́ ajá ẹ̀ tó ṣeré wọlé ẹkùn tèmi ni ó máa fẹ́ jẹ̀wọ́ ẹni kì í ṣe irú ẹ̀mí lákúnlé Johnson. dèrèta sì wà tẹ̀yẹ̀ tó lásán lásán. Ọlákúnlé Johnson. <laughs> àdáwà. ṣó fẹ́ gbọ́. pé. ṣé wọ́n rí èèyàn tó mú atẹ́gùn rí. mi ò rẹ tó mú atẹ́gùn rí. Ọlákúnlé Johnson <laughs> ẹni tó bá fẹ́ wo ìṣẹ́jú akọ. ìyẹn ìṣẹ́jú akọ ìṣẹ́jú akọ my fault gbọ́ àwọn tó ń nífọ̀ jù ẹ lọ àwọn tó le jù àwọn adi criminals gidi tí wọ́n le jù ẹ lọ wọ́n bá mi dọ́rú ẹ wò àwọn tó kú ti kú àtọ́lẹ̀ wọn ti wà lẹ́wọ̀n ìwọ yóò kéré gan obìnrin lásán lásán àtẹ̀yìntọ̀ ìwọ yìí ó kéré gidi gan àdáwà. yes. jẹ́ kí wá sọ fún ẹ. pé mo fún ẹ ní just seven days àti wọ àtàwọn fámìlì kẹ́kọ̀ọ́ ra yín kúrò. dáwọ́ yìí keep quiet mo kí mo bá ẹ ṣeré ni ọjọ́ abáríbi níbi máa wọlé. Ọlákúnlé Johnson kò síbi tó lè lọ kò sọ fún ẹ kò lẹ́nìkan ò lè mú afẹ́fẹ́ I'm sorry. sọ <clears throat> how do I call the young wife sit her down and say to her my boy is dead your husband is dead or the little child a seven-year-old boy I say son your father is dead that. I was there when he got married to this young woman. I named his child. Now Kule is gone. How do I explain this to the family? Just because you are not competent did not cover for him. down for me so that Kule can rest in peace. Please. Get down for me. Give it all it takes and get her arrested and bring her here. Dead or alive. Go. ẹ dábọ̀ ẹ fi yèdè nù. gbẹ́nu rẹ sọ̀hún agbẹ́gbára fún ọ pé kó o lọ lò lóde ayé owó ọmọgbẹ́rọ̀ ọ̀hún ó lò báṣubàṣu òfin bayé jẹ́ òfin dọmọráyé làkú ìwọ ti gbàgbé ni aṣọ òbọmọ yẹ mọ ọmọ yẹ ti rìn òwò ọjà wá wò ó láti òní lọ. àyọ̀ tó bá orúkọ ìjọ. ẹ jẹ́ kúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ fi yèdè nù ẹ̀yin náà mọ̀ pé kò sí bọ́mọdé ò ṣe mẹ́kọ́ jẹ tí ò ní ha lọ́wọ́ Abíọ́lá mo fẹ́ bẹ discuss nǹkan kan ni kìíní yẹn dẹ̀ ti ń ṣe mí ní kàyéfì and I really don't know what to do so mo decided, okay let me just come and meet you kájọ so wàá lè tàn mọ́lẹ̀ sí tó ń jẹ́ bí kàyéfì fún mi um, kan tó ṣẹlẹ̀ ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo lọ sí ìdí ATM mo lọ withdraw bí mo ṣe ṣe tán tí mo yí padà tí mo fẹ́ máa lọ bí káà kankan ṣe bẹ́ẹ̀ sí mi mọ́lẹ́nu. wọlé fúnkẹ́. ẹ kẹsàn. olúwa fúnkẹ́ ọ̀tẹ̀dọ́lá. ẹjọ sá ṣe ṣe mo mi tẹ̀lé. mo ti ṣe investigation ẹ dáadáa in fact mo mọ̀ ẹ́ gan-an jùwọ́ gbogbo alára lọ o ní àbúrò ọkùnrin kan àtobìnrin kan bàbá ẹ ti ṣaláìsí ìyá tó bí ẹ lọ́mọ wà ní Ògbómọ̀ṣọ́. ẹjọ ah, ẹjọ sá ẹjọ sọ̀rọ̀ lọhùn kí ni nǹkan tí mo ṣe kí ni kí ni kí ni mo ṣe mí ṣe kankan. Funke, calm down O ò ṣe anything rárá ṣùgbọ́n sórí dùgbẹ̀dùgbẹ̀ kan mì lókè tí dùgbẹ̀dùgbẹ̀ yìí bá máa jábọ́ ní ìnífẹ́ kó jábọ́ lé ẹ lórí ṣùgbọ́n kó má bàa jábọ́ lé ẹ lórí òun ló fi jẹ́ kí n invite ẹ lénìí sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yìn àtàwọn ladies kan lẹ́jọ́ ń gbénu lé particularly lady kan ní àárín yín tí orúkọ ẹ̀ ń jẹ́ Bíọ́lá ohun gangan gangan ni mo fẹ́ kó bá mi ṣe investigation lórí ẹ̀ mo fẹ́ jẹ́ kó jẹ́ kí n máa mọ bó ṣe ń wọlé bó ṣe ń jáde bó ṣe ń jẹun in fact tó bá possible bó ṣe bó ṣe ń mí sínú tó ń mí síta gbogbo nǹkan pa ẹ̀ pátápátá ni mo fẹ́ jẹ́ kí o máa bá mi ṣe investigation ẹ̀ tó bá ṣe lé in fact a jẹ́ pé ìwọ gangan pàápàá ó ràn ìlú yìí lọ́wọ́ ó ran ọlọ́pàá lọ́wọ́ ìwọ pàápàá tó ran ara ẹ lọ́wọ́ ohun tí mo fẹ́ kó ṣe fún mi nìyẹn. ẹ jọ tí wọn lọ ẹ má bínú sá ṣé rí Bíọ́lá tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ orí mi dáadáa ni mi ò dẹ̀ mú nǹkan tó ṣẹlẹ̀ tẹ̀fẹ́ ní kí n máa bá yín ṣe investigation lórí ẹ̀ àmọ́ tó bá di pé mo wá ń sọ̀rọ̀ ẹ̀ fún yín tí mò ń sọ gbogbo nǹkan ẹ̀ fún yín bó ṣe ń jẹ bó ṣe ń mu àti bó ṣe ń jáde bó ṣe ń rìn káàkiri ó mọ̀ dàbí ẹni pé mò ń bìtírì ọ̀rẹ́ mi nìyẹn. <laughs> fúnkẹ́ eléyìí ò kì í ṣe bìtírì o ó fẹ́ ràn ìjọba lọ́wọ́ ni ó dẹ̀ fẹ́ ràn ìlú ìlọ́wọ́ ó bìtírì rárá nítorí pé mi ò fẹ́ kí wàhálà yẹn bá máa ṣẹlẹ̀ kó jábọ́ lé wọn náà lórí sóòtì tí wọ́n bá ti ṣẹlẹ̀ fún wa á jẹ́ pé tí kinní bá ti eventually bá máa ṣẹlẹ̀ ó ti free ara ẹ̀ in fact ó ò ní ní any problem rárá so bó ṣe jẹ́ nìyẹn fúnkẹ́ máa lọ máa lọ. tí ó dẹ̀ ń jẹ́ nǹkan tó ń dà mí lọ́pọ̀lọpọ̀ lókè what exactly is going on really I don't understand it I can't really place it kí ni nǹkan tí wà tí àwọn ọlọ́pàá jọ ní kí ni nǹkan tó ẹjọ́ dàpọ̀ tó fi di pé wọ́n ń wá information káàkiri nípa ẹ̀ do you get it so ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ìwà tí wọ́n fún rẹ gógó máa ń wù nínú ilé àwọn nǹkan tó máa ń ṣe àwọn kíní yẹn ó strange gbogbo àwọn nǹkan tó máa ń ṣe yẹn I really don't understand kò normal do you get it so gbogbo kíní yẹn ni mò ń rò lọ mò ń rò bá I'm just I don't know all these things are just driving me nuts. Fúnkẹ́ hmm. tí wàá lè and to be precise ṣòro ìjọ tí mo wá sí sálẹ̀ tí mo wá sọ̀rọ̀ mo mọ̀ pé wọ́n ń kọ́ ni mo fèsì jù ààrẹ gbogbo ni sotẹ́rùn but mo mọ̀ mọ̀ kí fókù bí náà nítorí pé tó bá fẹ́ ṣe irú ẹ̀ kó lè tètè tọwọ́ ọmọ ìbáṣọ fúnkẹ́ gbàgbọ́dé fún mi má dẹ̀ dalẹ̀ mi rárá má bìtìrẹ̀ mi ṣùgbọ́n torí pé Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní tó bá dalẹ̀ ó máa balẹ̀ kú ó ní balẹ̀ kú mo bẹ̀ẹ́ mo fi gbogbo nǹkan tó ní láyé àti lọ́run mo fi bẹ̀ má dalẹ̀ mi o má dalẹ̀ mi rárá rárá rárá mo bẹ̀ẹ́ ni ṣùgbọ́n. Ooh. mi dáadáa ìjọba ti authorize mi kí wá mú ẹ either dead or alive wo kekowó lẹ ní lọ́jọ́ pé pé o mo dẹ̀ máa mú ẹ. fúnṣọ kí ló dé tí ajá ẹ tó wọlé tẹkùn mi ṣé ìwọ ti gbàgbé ni pé ajá tó bá wọlé tẹkùn ó máa fẹ́ jẹ mí jẹ́ kí wá sọ fún ẹ fúnṣọ kí ló dé tó fẹ́ jẹ́ kí àwọn ẹbí ẹ tọ́nà wò sáré ẹ jẹ́ sọ fún ẹ o láti jọ tó ti ṣe investigation rẹ̀ so ò tí ṣe findings ẹ̀ kó pé àbí o ò gbórúkọ tó pè mí ni àdáwà Fúnṣọ́ ó máa bẹ́tà kó ṣe kí ni kò dẹ̀yìn kó má bàa fi orí ọ̀ka kó má bàa fi wọ́n mu. irọ́ ló pa mo máa mú ẹ èní dẹ̀ ni mo máa mú ẹ. mo rò pé wá ṣeré ni mi ò mọ̀ pé wá ṣèjà ni ṣé wọ́n ti gbàgbé ni mo di ọ̀kánlá tó ń gbórí ìtẹ́gbẹ́bọ mo di àmọ̀dẹ̀dẹ̀ bírímù bírímù mo di èjò láwọn méjò lápà fúnṣọ tara ṣàṣà kó má bàa forí ọ̀ká wọn mú tara ṣàṣà kó má bàa di òkú ọmọ àforú rìn ó gbọ́ mi sọ fún ẹ. irọ́ ló pa mi ò di tó gbogbo tútù méje tó dẹ̀ máa pa fẹ́ràn ọkùnrin ló kó máa pa fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wo Ṣakí ló lóró Àwùjalẹ̀ ló lòpè Ìjẹ̀bú lọ́ràṣẹ́ àtòrò Ṣakí àtẹ̀pẹ́ Àwùjalẹ̀ àtẹ̀ṣẹ́ Ìjẹ̀bú mẹ́tẹ̀ẹ̀ta ti dẹ ẹ̀yin bọ́ọ̀sì agbọ́sọ̀ kẹrù jọ. títí alẹ́ ariwo ẹ̀kan asọ nílé wọn wọ́n mi dáadáa o àdá ńlá ni mí àbíkú dídì ṣé wọ́n ti gbàgbé ni òjò tó rọ̀ tó pa òkúta ìdọ̀tí ara ẹ̀ ló fọ̀ o fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ wọlé owó ìrora yé mọ́. ìwọ ó sọ fún ẹ ìwọ ó sọ fún ẹ ìwọ ó sọ fún ẹ ìwọ. Ah!